إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àríkà fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kí ó tó sọ wa nínú ọlá ńlá ẹ̀ àti nínú àánú ẹ̀ láti ọjọ́ àbúkàtà eléyìí tí a mà sí tuesday ọ̀sẹ̀ tí ó lọ tó fi di ọjọ́ wẹ́ẹ̀sì tòní yìí tọ́lọ́mọba àlékẹ́lá tó wá kádàrá kí akójọ papọ̀ sí àyè ibi tí a ti máa ń ṣe ìtàn ìmọ́lẹ̀ sí ìrújú àwọn tí wọ́n ń da ẹ̀sìn ọlọ́wọ́n bá rú ní ààyè tí a ti máa ń tan táàdẹ̀ tí máa ń yànnàná ìsọkúsọ ilé ìtọ́jú sí pé àwọn tí ń da ẹ̀sìn ọlọ́wọ́n barú tí wọ́n ń pera wọn lóní súnà àmọ́ tó yẹ kí súnà bọ́pábọ́sẹ̀ kú lára wọn súnà bọ́pábọ́sẹ̀ kú nínú àgbọ́yé wọn súnà bọ́pábọ́sẹ̀ kú ní orí ojú ọ̀nà tí wọ́n rìn àwọn àrújú tí wọ́n máa ń tàka nípa ẹ̀sìn ọlọ́wọ́n ba àwọn òwíkú yìí tó máa ń sọ nípa ẹ̀sìn ọlọ́wọ́n ba àtọ́sí àmọ́ ń tan ìmọ́lẹ̀ tá a sì máa ń ṣe ìyànnà náà ní ààyè yìí arúgbó fọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá tó kó wájọ padà ní alẹ́ yìí lẹ́yìn tí ọlọ́wọ́n bá alikẹ́ọ́lá tí ó ti tú wa ká ní ọjọ́ tíìzì tó kọjá ilé fẹ́ àgbèrò wípé tó di ọjọ́ kejì rẹ̀ sí ọjọ́ wẹ́ẹ̀sì al-arbi'a a tún máa tẹ̀síwájú àmọ́gẹ́bí ọlọ́run ọba àlékẹ́lá sí máa ń ṣe ọlá ẹ̀ àti gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọba ọlọ́run ọba àlékẹ́lá sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ wẹ́ẹ̀sì tí ó lọ yìí tí í ṣe òjò òjò yẹn fa ìdíwọ́ tí a fi lè ṣe wá sí ìta gbangba eléta máa fi ń yànnàná àwọn ọ̀rọ̀ wọ̀nyí. bákan náà lánàá náà tó yẹ kí a tún bẹ̀rẹ̀ tọ̀sẹ̀ yìí wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ànátọ̀ ẹ̀ka tó bẹ̀rẹ̀ tọ̀sẹ̀ yìí náà bákan náà ọlọ́run ọba àlégá tó sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ọlọ́run ọba ilé tó ṣe ó tó fa ìdíwọ́ lánàá náà láti má lè kójọ papọ̀ sí ààyè yìí àmọ́ ní alẹ́ yìí ọlọ́run ọba ó fún wa ní ìgbàláàyè pẹ̀lú bí ojú ọjọ́ ṣe rí láti pé kí ìjókòó ti alẹ́ yìí kó lè wáyé àbẹ̀ ọlọ́run ọlọ́run ọba tó kádàrá kí ìjòkó talẹ́ yìí wáyé tó yẹ pé nínú fífẹ́ ọlọ́run ọba náà ló dẹ̀ fi ń wáyé yìí lábẹ́ fífẹ́ ọlọ́run ọba lọ́wà torí pé máa ń ṣá Allahu káàdà gbogbo ntọ́lọ́run ọba bá fẹ́ ní ọmọ ṣẹlẹ̀ òun ní ọmọ ẹbẹ́ wọ́n máa ń lam yáṣà ntọ́lọ́run ọba ọba fẹ́ lam yakun kéèyàn gbèrò pé kí nǹkan yẹn máa bẹ láéláé kò lè bẹ bẹ́ẹ̀ ṣe wù kó gbìyànjú tó pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ sì lábẹ́ fífi ọlọ́run ọba lélẹ́yìí wà láti kójọ papọ̀ lálẹ́ yìí àwọn abẹ́lẹ̀ ọba ọlọ́run ọba tó fẹ́ ká kójọ yìí abẹ́lẹ̀ ọba kọ́lọ́n kó jẹ́ kí ṣe èso dáadáa nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lẹ̀ ọba kọ́lọ́n kó jẹ́ kí ó ní ìlapa dáadáa nínú àgbọ́yé ẹ̀sìn wa bẹ̀rẹ̀ látòrí àwa tí à ń gbọ́ lórí jòkólẹ̀ àwọn tí ó padà máa gbọ́ nílé àti àwọn tí wọ́n ń da ẹ̀sìn rú yìí tí wọ́n ń pera wọn lóní súnà àmọ́ tí súnà ọmọ wọn rí yìí àtàwọn náà abẹ́lẹ́ wọn bá kọ́nà bá kó jẹ́ kó sàǹfààní fáwọn náà kọ́nà kó jẹ́ kó nílà padà dà ní ìgbésí ayé wọn. ajẹ́rì kọ́lọ́ wọn bá ní kálábà tó yẹ ká máa jọ́sìn fún àṣìjẹ́rì pa nàbì sallallahu alaihi ẹ̀rú sí ọlọ́wọ́n ní àti àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam kọ́lọ̀ bá kọ́kà wà náà mánu wọn títí ìpínlẹ̀ kìyàmà. naam ya ikhwanana gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé eléyìí tí a ń bá lọ lọ́wọ́lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ bídà ní àárín àgbọ́yé àwọn ahli sunnati wal jama'a àti àgbọ́yé àwọn khawarij àwọn tí wọ́n ń pè mùsùlùmí ní kèfèrí kí làgbọ́yé bídà láàrin àwọn méjèèjì òun là ń gbé ẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí tí ó fẹsẹ̀ múlẹ̀ àwọn ẹ̀rí tó lálàáfíà látinú tírà Ọlọ́run ọba títí al-Qur'anul Karim àti sunna nabi sallallahu alayhi wa sallam àti àgbóyè àwọn sọ̀hábà èyí làwọn bẹ̀rẹ̀ sí máa tó ní sísẹ̀ ń tẹ̀lé ní sísẹ̀ ń tẹ̀lé débi tí a fi débi tá a dé. àmẹ́ta máa ń gbà wípé àdéhùn wa òun náà ni wípé tá a bá ń bá ọ̀rọ̀ yìí lọ tó ọ̀rọ̀ bídà yìí a ti pẹ́ lẹ́nu ẹ̀ tá a ti yanjú ẹ̀ àbí ó ti gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjọ́ àti tí ìdé ìlàjì àti ìsọ ìlàjì nínú kàtà abẹ́sọ̀ àti ìsọ ìlàjì nínú kàtà abẹ́sọ̀ ó dẹ̀ ti gbà wá lọ́pọ̀lọpọ̀ ọjọ́ àbáṣiṣe máa bá lọ nìyẹn títí tọ́lọ̀ ọba àlekẹ́lẹ́ ní kí ló tí ó fi ní kọ́rọ̀ yín yanjú tá a fi parí masala yìí tá a tó wá mú mi tó ra masala yìí tá a fẹ́ mú tá fẹ́ máa yanjú pọ̀ tọkùnrin ti sọ̀sọ́kúsọ tó ti da ẹ̀sìn rú ẹni tí gbogbo àmọ̀ sí Muhammadu Ali Jabatai olórí onísọkúsọ of Nigeria Limited àwọn ìsọkúsọ tó ń sọ yìí tá à ń mú lẹ́yọ kọ̀ọ̀kan tá à ń mú lẹ́yọ kọ̀ọ̀kan àbájẹ́ òní pé tá a bá ń bá a ti ń bọ̀rọ̀ yìí lọ tí a bá wọnú àsìkò kan tó ń pé àsìkò yìí àsìkò pé ó wá ni yóò sì tó padà jáde tó sì ní àwọn àsọkúsọ tí máa ń sọ nípa irú àwọn àsìkò yẹn ájàntà ń bá lọ dúró díẹ̀ náà á wá yanjú tó ní í ṣe pẹ̀lú àsìkò yẹn lẹ́yìn tásìkò yẹn bá kọjá àbí tá a bá parí ọ̀rọ̀ lórí àpò. nítorí ẹ jẹ́ sí pé lálẹ́ yìí tá a yanjú òun náà ni tó ní í ṣe pẹ̀lú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijjah èyàn mọ̀ wá wò pé à tó ní kẹ́tẹ̀kẹ́tẹ́ ti ń sọ nípa pé à bẹ̀rẹ̀ ìjà náà kà ó tún ní sọ wípé ọkùnrin yìí muhammadu bin Ali Jabata yìí ìyẹn kan tó ẹ pé àwọn ọkùnrin yóò tó sáláì má sọ ìsọkúsọ àti àwọn ọ̀rọ̀ tó jìnà sí ìmọ̀ àtẹ̀kọ́ àtàwọn ọ̀rọ̀ tó jìnà sí àgbọ́yé súnà ọkùnrin yóò sáláì tó má sọ nípa mẹ́wàá bẹ̀rẹ̀ zè hijab yìí eléyìí báyìí ni ó mú wa lọ síbi mẹ́wàá bẹ̀rẹ̀ yìí tàfẹ́ yẹn náà yìí ah, àjẹmọ́ àmọ́ bí mo ṣe ń wo àsìkò yìí ìkákanu méjì ni mo fẹ́ kí àdìjọ gbé yẹ̀wò ká tó bẹ̀rẹ̀ torí pé àsìkò tó wà ńlẹ̀ yìí tó bá jẹ́ sí pé àsìkò tá a máa ń dúró tẹ́lẹ̀ tá a ti fẹnu kò pa máa dúró sí la fẹ́ dúró kò ní gbà wá láti yanjú tá a fẹ́ yanjú lálẹ́ yìí kò ní gbà wá láti yanjú ẹ̀ tá a bá sì ní a fẹ́ sọ di ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí a fẹ́ sọ di ọ̀la yóò máa jẹ́ ìfẹnukò láàrin wa àmọ́ ìsọ́ di ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí sọ di ọ̀la ó ṣeé ṣe kíkì ní ẹ máa wà ní orí kásẹ̀tì ẹyọ kan kó máa bẹ́ di kásẹ̀tì méjì tó dẹ̀ jẹ́ sí pé ìṣe bẹ́ẹ̀ ni ẹ̀yẹ́ lè láǹfààní ẹyọ kan tí ò ní láǹfààní ẹlẹ́ẹ̀kejì síra nídìí ṣùgbọ́n ó pé ìkánu méjì ni nínú ká gbìyànjú ká yanjú ẹ̀tán lálẹ́ yìí kò bá kọjá àsìkò tá a máa ń dúró kó lè bá wà nínú odidi kéṣẹ́ẹ̀tì kan àbí kí a gé sí méjì ká sọ ìyókù di ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ́ ẹ́ so eléyìí tí a bá wò pé kí a mú nínú méjèèjì náà káyẹjú àbí náà wọ́n lágo mélòó ládùú tá a bá fẹ́ yẹjú ẹ̀ <laughs> ẹ jẹ́ ìwágo. naam aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú mẹ́sàn-án báyìí pẹ̀lú ògo Ọlọ́run ọba ó ká gbìyànjú ká dún ní ten thirty insha allah ká gbìyànjú kí a ṣe ní ṣókí bọ́lá ọba àlekẹ́lá bá ti fún wa ní kápátó. naam ṣẹwárí nínú àsìkò tá a ní yìí a ṣe kíní kan máa fún àfá jàbàtà àmà fún ọ̀gbẹ́ni jàbàtà Muhammad bin Ali jàbàtà máa yá ní ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ máa yá ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ yìí tí mo fẹ́ yá ọ̀gbẹ́ni àfá ọ̀gbẹ́ni jàbàtà yìí Muhammad bin Ali jàbàtà yìí bẹ́ẹ̀ni ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ tí mo fẹ́ yá yìí á fi plé ọ̀rọ̀ tó lẹ́yìn tá a bá pín ọ̀rọ̀ tó sọ gbogbo àwọn ẹ̀rí tó fẹ́ mú wá àti gbogbo tó fẹ́ ná nímọ̀ mo fẹ́ ká gbọ́ ni o gbogbo tó fẹ́ ná nímọ̀ ní kéwu mo fẹ́ ká gbọ́ láàrin ìṣẹ́jú mẹ́tàlá lé díẹ̀ yìí lẹ́yìn ẹ̀ àwọn wa bẹ̀rẹ̀ sí fèsì lé lórí kí ló fà torí pé ọkùnrin yìí òkúrọ̀ ayé àtàlùkìyàmà ni òkúrọ̀ ayé àti àlùkìyàmà ni èèyàn kan sì ní tọ́jú pé tọ́jú pé téèyàn bá fẹ́ gbà mú àfi kẹ́ gbà mú lọ́rọ̀ wọ́n báyìí kẹ́ gbà mú dáadáa kẹ́ tó wá dé kẹ́ mẹ́jọ jábọ̀ ẹ ṣeun kí ẹ tó wá dé ọ̀rọ̀ rẹ̀ dàbí òwe Yorùbá wọn ni èyí bẹ́lẹ́nu dìjọ gànjọ́ ẹlẹ́nu sẹ́ àyè bárù wọn dìjọ gànjọ́ ní gbangba lójú mọ̀mọ́ lẹ́bàjà torí tọ́ba yẹjọ́ ọ̀gànjọ́ lẹ́jà àgbà tọ́ba lẹ́jọ́ kejì á ah! tẹ́bá ní mo ṣe nà táyé rẹ̀ kúrẹ̀ lánàá mo ń kó lẹ́sẹ̀ ní ẹ̀mẹ́jọ́ ni mo là mọ́lẹ̀ o sì fẹ́ lu pa ìwọ lọ fẹ́ lu pa àmọ́ bàtẹ́ pọ́kẹ́tẹ̀jọ́ ni kọ̀sẹ́ni tó rí yín tọ́ba lẹ́jọ́ kejì ẹlẹ́nu lòun tẹ̀pẹ́ ẹlẹ́nu tòun yọkọ̀ bẹ̀rẹ̀ ẹnu pé á ah! tẹ́bá rí tó nígbà tí wọ́n mi tẹ́táyé ń gbé mọ́lẹ̀ ni ẹ̀mẹ́jọ́ ẹ̀tọ̀tọ̀ ni mo là mọ́lẹ̀ ọmọ ogun à tí mo lọ ní mo fẹ́ pa ọ́ so àmọ́ irú wọn bẹ́ẹ̀ ìjà ojúmọ́ ọmọ nìyẹn máa ń bàjá tí ó ṣe ní gbogbo yẹn kò sẹ́ni tó bẹ́ẹ̀ sẹ́ni fún ma so irú ọ̀rọ̀ ọkùnrin nìyẹn tẹ́lá ṣe ń jẹ lọ́wọ́ ẹ̀yọ́ ọmọbọ̀ká ni so nítorí ẹ̀ inshallah ta'ala bí ìgbà pa afẹ́ ná afẹ́ bá ṣe mùná kọ́ṣà ni ṣẹ̀pẹ́ àní ó jáde kọ̀ jáde ẹ̀ ṣe bí ti ń sọ̀rọ̀ á fún ní ìṣẹ́jú mẹ́tàlá ó lé agbìyànjú àmọ́ gbọ́ gbogbo tó fẹ́ sọ àgbọ̀ tẹ̀lé lè tí mo fẹ́ plé yìí lẹ́kṣọ̀ ìjẹrin tó ṣe nìyẹn ìjọ Sunday ìjẹrin kọ́ni kọ́nù ni ìjẹrin nìyẹn tó ẹ̀jẹ̀ pé ó ṣe é lórí àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja tí a bẹ̀rẹ̀ yìí ni inshallah sẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí máa gbọ́ oṣù yẹn rí kó sọ ń bẹ̀ ṣé bá nísì so àwa gbọ́ tàbá gbọ́ tó bá tí wọ́n bẹ́ mo ti wá fẹ́ ṣe ìgbà tó fẹ́ pé nǹkan yìí ó gùn ju nǹkan àmọ́ ń pilẹ̀ rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dá kun ẹ bá mi gbọ́ yín tẹ́ pilẹ̀ rẹ̀ tẹ́ bá ti ń dí àwọn àròyé kọ̀ọ̀kan màmá ní kẹ́ máa dájú màmá kán máa kéékèèké táwọn àyè kọ̀ọ̀kan nítorí pé àárín ilé tó padà tó ń gbọ́ lẹ́lẹ̀kejì mọ́ fásitì máa ń gbọ́ bí ẹ̀mejì yẹn torí ilé ìgùn màmá kán máa táwọn kọ̀ọ̀kan tàbá wá máa táwọn yẹn tán tàbá wá parí wá gbogbo ń tọ́ sọ wá àmọ́ àwọn àyè kọ̀ọ̀kan tó ṣe kókó máa kọ́ mọ kán mọ sí iná torí pé a lè má ra àyè padà síbẹ̀ mọ́ ẹ̀mí sì lè padà fò pé inshallah ta'ala tí a ti ṣe tó àti bílẹ̀ rẹ̀ bismillah. gẹ́gẹ́ bí àlàyé tí mo fẹ́ ṣe ní òní ó sì tún já sí pé ó rẹ̀ òun náà ní ó tó fẹ́ jẹ́ bí ìgbẹ̀yìn kí á tó ṣe ọdún ọdún iléyà ẹ̀ torí tí bàbá ṣe mistake báyájọ́ ìpínlẹ̀ ìmọ̀dé ní àbọ̀sùn náà ẹ̀bá ń pọ̀ sí ẹ̀ onígẹ́gẹ́ bí àlàyé tí àwọn fẹ́ ṣe torí mo ṣe ń plé rẹ̀ yẹn yóò máa hàn dáadáa nínú dísìkì um, dísìkì táwọn cd táwọn rìkọ́d bẹ̀tí inú tẹ́mi rìkọ́d wí báyìí yóò máa jáde díẹ̀ rẹ̀ díẹ̀ ni bẹ̀tí bá ti ń wí báyìí yóò jáde dáadáa ń bí iná torí àwọn tí ó láǹfààní àti gba torí bí ìtàn ní láǹfààní àti gba ti bẹ̀rẹ̀. sọ ní gẹ́gẹ́ bí àlàyé tí àwọn fẹ́ ṣe lónìí ó ní gẹ́gẹ́ nítorí pé tí a bá wò ó ní ọdún léyá ó ti súnmọ́ wa tí a bá dẹ̀ ṣe mistake bí ó sọ náà ni onítà bá ṣe mistake ó ní ọjọ́ fẹ́ bọ́ sọ́jọ́ ìsinmi ìnájọ́ Monday eléyìí tí àwọn òwájú ìkọlọ́ba kó sọ wa jùgbà náà lọ onítorí eléyìí lọ́fà ló fi jẹ́ pé òun fẹ́ ṣe àlàyé tí òun fẹ́ ṣe yìí. àwọn àlàyé tí wọ́n á fẹ́ ṣe yìí. ọjẹ́ bí mẹ́ta tó lára àwọn àlàyé tó ń fẹ́ ṣe yìí ó jẹ́ bí mẹ́ta ìtumọ̀ ní pé àwọn nǹkan mẹ́ta òun náà lọ́fẹ́ ṣàlàyé ẹ̀ ẹ̀mẹ́ pé ẹ lọ. táàmù tá a yìí gẹ́gẹ́ nípa al-ashrul awahir al tẹ́lẹ̀ ìwà ilẹ̀ díẹ̀ Dị sí ibi ká ń bẹ tọrọ àti jábọ́ mo fẹ́ ṣe ẹ̀kọ́ nípa táàmù tá a wà yìí gẹ́gẹ́ nípa al-ashru al-awahir tá a wà níbi máa nípa naam abáyọ̀ ń fẹ́ sọ̀rọ̀ nípa àsìkò tá a wà gẹ́gẹ́. al-ashru al-awa'il mẹ́wàá ìbẹ̀rẹ̀ dùlhíjà àfáàdé nípa òun fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí àsìkò ìgẹ̀gẹ̀ òun fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ rá. lẹ́yìn náà ní mẹ́nu bà ọ̀rọ̀ iléyá níbi pa nípa pé ẹni bá bẹ́ pẹran kó tó di pé ó bọ̀ kò gbọ́dọ̀ mú nǹkan kan níbi irun rẹ̀ àti èékánná rẹ̀ àti ìwà kàbáyì. náà màá bá ní lẹ́yìn náà òun ṣàlàyé nípa ẹran iléyá pípa gẹ́gẹ́ nípa wípé ẹni tó bá fẹ́ pẹran iléyá kò gbọ́dọ̀ mú kankan ẹni tó bá fẹ́ pẹran gẹ́gẹ́ tó fẹ́ pẹran tó fẹ́ paléyá wípé ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mú kankan nínú ọrùn rẹ̀ àti ìkànnà rẹ̀ àtàwọn àwọn nǹkan báyìí ní ara rẹ̀. pé òun fẹ́ ṣàlàyé nípa irú nípa nǹkan yẹn náà ó di nǹkan ẹlẹ́ẹ̀kejì tí nǹkan fẹ́ ṣàlàyé ó ní àwọn ntí ń bẹ àwọn ìjọsìn tí ń bẹ nínú mẹ́wàá bẹ̀rẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì fẹ́ ṣàlàyé ó ní ìdájọ́ ẹni tó fẹ́ pẹran léyà nípa gígérun àti mímú àwọn nǹkan kan kú lára rẹ̀ gẹ́gẹ́ bí ìkànnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń fẹ́ nìyẹn ló ẹlẹ́ẹ̀kẹta máa sọ̀rọ̀ nípa ìpàdé tí a jọ lọ pẹ̀lú àwọn káńsọ̀ ìlàmà tó wà níbí ìbẹ̀rẹ̀ naam ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ sọ yìí àwọn council of ulama fún gbogbo Ìlọrin àti agbègbè rẹ̀ gbogbo Kwara State pátápátá wọ́n ní ọjọ́ tọ́ọ̀zẹ̀ ìjẹpa àbí jẹjẹ ìjẹjẹ nu àbí ọjọ́ tọ́ọ̀zẹ̀ jẹjẹ wọ́n wá pe àfà so fún àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan tí wọ́n fi kàn án ṣé wà nìsín ẹ̀sùn pé ó ń da ẹ̀sìn rú wọ́n pèlè lórí àti ẹ̀sùn wípé ó ń dàlúrú wọ́n bá mú méjèèjì àwọn in tó ń dàrú nípa àlámọ̀rí ẹ̀sìn wọ́n tó wọ́n kà sí létí wọ́n sì ní kó wá dìfẹ́ǹdì ara rẹ̀ kó wá wí tẹnu ẹ̀ lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn tí ń sọ ń sọkúsọ yìí ẹlẹ́ẹ̀kejì ìdàlúrú tó ń ṣe òun náà ni pé ó ń fi àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ ó ń fi ó ń ṣe bàbá ó ń ṣe bàbá àwọn ọmọ obìnrin ọmọ ọlọ́mọ ó ń fi wọ́n fún àwọn ọmọ ọkùnrin ọmọ ọkùnrin inú ẹgbẹ́ rẹ̀ ọmọ ọkùnrin inú jàmá rẹ̀ àwọn ọmọ tí bá ń tẹ̀lé lọ́kùnrin ń fi àwọn obìnrin tí bá ń tẹ̀lé lóbìnrin yẹn ó ń fi wọ́n lọ́kọ fún àwọn ọmọkùnrin tí wọ́n ń tẹ̀lé fẹ́jọ́ ọmọlẹ́yìn rẹ̀ láì ní ìfọwọ́sí àwọn bàbá tó bí wọn nínú nítorí pé àwọn bàbá tó bí wọn kọ́ o àwọn bàbá yìí oníbídà ni wọ́n kèfèrí sẹ̀ǹdẹ̀ ni wọ́n nígbà tó ti jẹ́ kèfèrí yìí a lè tọrọ ọmọ lọ́dọ̀ kèfèrí téèyàn bá tọrọ ọmọ lọ́dọ̀ kèfèrí irú ẹni bẹ́ẹ̀ ìdí rẹ̀ ò so zina ní í ṣe pẹ̀lú ọmọbìnrin bẹ́ẹ̀ so nǹkan tó ti gbé dájọ́ kèfèrí dé àwọn bàbá lórí torí pé oníbíbí àná ń pe àwọn bàbá wọn yẹn kèfèrí dẹ̀ ni wọ́n so yóò wá mú àwọn ọmọbìnrin wọn tí ọjọ́ ọmọ lẹ́yìn tiẹ̀ tí wọ́n ń tẹ̀lé yóò wá fi fún àwọn ọmọkùnrin tí ń tẹ̀lé òun fún rẹ̀ wá ṣe bàbá fún wọn tàbí kó nìkan nínú àwọn ọmọ lẹ́yìn ẹ̀ kó ṣe bàbá fún wọn eré tẹ́mi gangan fúnra mi ti ṣe bàbá ìyàwó ó lé ní mẹ́ta mo fi ọlọ́run bàbúrà nígbà tá a wà ń bẹ̀ nígbà tí a wà ń bẹ̀ mo fi ọlọ́run ọba tó dá mi búra èmi gángan ti ṣe bàbá ìyàwó ó lé ní mẹ́ta àwọn tẹ́mi ń ṣe bàbá ìyàwó fún ti di márùn ẹni pé mi náà ti dàgbà ara rẹ mo ti ń ọmọ ọmọ èmi náà ti bàbá ìyàwó nígbà tá a wà ń bẹ̀ pẹ̀lú ìmọ̀sí àti àtẹ ìjàbàtà mo fọ́ ọlọ́run ọba búra wàláhì òun ló ní kí n lọ ṣe ẹnìkan náà tún bẹ Abu Abdillah Adéwọlé ọmọ àdúgbò yìí náà ni wọ́n Ishaq ibn Ibrahim Ishaq ọmọ Ibrahim ọmọ àdúgbò yìí náà ni àfa àti yà ń sọ yìí àfa yìí náà àwọn náà ti bàbá ìyàwó òun náà lé mẹ́ta ṣé bá nídìí so ó sì nídìí tọ́ba àsìkò wa lè má gbà mí láàyè àti yanjú yẹn ẹ pé mẹ́wàá bẹ̀rẹ̀ mú fẹ́ yanjú àbí àsìkò tá a ti afẹ́ mánéjì àsìkò ni pẹ̀lú gbọ́dọ̀ bá tó bá di ìgbà tí à ń bọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ bídà àbí ká dé ibi ìfọnitọ́ píìkì lọ́tọ̀ á ṣàlàyé gbogbo àwọn kátàkátà tá a fa àti irọ́ tí ń padà ló ń pa ó tún sọ ń náà o ìzùn parọ́ tí ètò wa ka àwọn àwọn àwọn ọmọbìnrin tó ń kéjà bàtà gẹ́gẹ́ ló ṣe ló ṣe bàbá ìyàwó wọn òótọ́ ẹ̀kún gẹ́gẹ́ ló ṣe bàbá ìyàwó tó kà fún yín pé òun ló ṣe bàbá ìyàwó lágbájá òun ló ṣe bàbá ìyàwó lágbájá tó yẹ báyìí sí ṣòṣọ yóò dẹ̀ mọ́ parọ́ mo fi ọlọ́wọ́ ba téèyàn pè jẹ́rìí irọ́ tí a pàdé wájú ẹ̀rọ jọ́ mo fi búra wàlọ́ọ̀hìn àwọn bí ìjàmbá tá máa ń fi ọmọ ọlọ́mọ lọ́kọ láì sí ìyọ̀ǹda bàbá rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí wọ́n gbé dé ọ̀dọ̀ àwọn council of parliament yìí tó ń parọ́ fún ọkùnrin wèé ṣe wàlọ́ọ̀ ìmọ̀fọ́lọ́ bàbúrà ẹ̀yin ọmọ rẹ̀ náà ṣé bẹ́ẹ̀ mọ̀ pé máa ń ṣe kílẹ̀ ń tara yìí sí ha fún ẹ̀ṣẹ́ máa ń ṣe báyìí náà sẹ́sì lè ń ṣe yìí kílẹ̀ ń tara yìí sí ẹ̀jẹ̀ mọ̀ pé rọ́ọ̀lẹ̀ ń pa èèyàn méjì ó kí ń pàdánù rọ́ọ̀nà wọn bẹ́ẹ̀ ni tá à ń parọ́ fún ọ̀bá mọ̀ ẹ́ kò yẹ báyìí nìsí. ibi ìlọ yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kì í tẹ̀sí lélẹ̀ tá à ń ṣe yìí. ebe láwọn sálàbù kì í bẹ̀rù ni ebe oní gègé ebe oníwèé bẹ̀rù ni pé àwọn sálàbù kan àwọn àfa súnmọ̀ ní sojo ìwé sojo. pé ṣe bá ti bá ti wí nǹkan máa tó ilé parọ́ kí ló tó ń parọ́ eléyìí kò ṣe bọ́ta kó wí bọ́ba ti ẹ̀lẹ́ wọn náà ṣe bá lọ kù ni ebi ebi ebe ebe lórí igi ni àṣekú ọmọ ẹdún ẹ wọn tẹ̀sẹ̀ kú máa lọ òkú ti òkú darí kan ní jìtì náà náà fi dìpọ́tì ẹ wálé ẹ ẹwọ nàìjíríà ó burú jíjí jì lọ àbí àwọn abáyé ẹwọ nàìjíríà burú jíjí jìbìtì lọ́tọ̀ọ̀tọ̀ o torí àwọn ẹ̀wọ̀n tí yàn lọ tí yóò tó máa jẹun tó máa jẹja tó máa jẹun náà bẹ́ẹ̀ bá lọ ẹ̀wọ̀n nàìjíríà yìí ó mú gàrí orí ojú ìlọ́fẹ́ yọ nígbà nídìí àtàwọn ẹ̀wọ̀n burúkú àwọn ẹ̀wọ̀n tó yẹ pé subhanallah àwọn ẹ̀wọ̀n Egypt kankankan ọbẹ̀ ẹ̀dá ju pàrọ̀ ẹ̀lú mi lọ mí ọbẹ̀ lẹ́wọ̀n Nàìjíríà tó lẹ́wọ̀n Nàìjíríà ò easy àbá sùkúlà ẹ̀fà yọ̀ ń bẹ̀ ni pé ìyẹn ẹgbẹ́ kan ní ẹja gbèsè síbà ní ṣe ẹgbẹ́ kan ní o lè pọ̀ bá tiẹ̀ ń ta èèyàn o lè tanrú àwa yìí tó yẹ sí pé tó yẹ sí pé àtòkùn àti gbangba rẹ̀ làwa mà lóṣojú wa èèyàn kan ó mú mi yóò bí ẹni tó kú sódò ẹ́ tí èèyàn kó mú lóbi ẹ̀ tó kú sódò so kèé gbọ́ bá ń ta àwọn èèyàn láàrin ibi àwọn tí àwọn tó ju wò tó nǹkan tó ń ṣe nìyẹn kèé ṣe irú àwa yìí ṣé bá níbi tó ẹ máa bẹ̀rẹ̀ lọ káwọn bá sùkò wájẹ́. ọ̀rọ̀ ìfúnlẹ̀ kan ń bẹ tí èyí tá ń pè ní Yusuf yẹn ní sẹ́kẹ́tìrì wọn ní òṣèré mi. ó sọ lẹ́yìn tí náà yẹ fèsì taari ètò ọkọ̀ tí ń bẹ àmọ́ kò sí ààyè láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbádádó nínú àwọn ọ̀rọ̀lẹ́ kẹta tó wá ló ń fẹ́ yanjú yóò ní àwọn council of ọ̀lẹ́mọ̀ wọ́n pe àwọn àrí ọba ní tó ń fẹ́ yanjú níbi ọ̀rọ̀ tí àwọn council of ọ̀lẹ́mọ̀ pé òun fún yóò padà sọ gbọ́ àwọn yòókù náà díẹ̀ díẹ̀ o ó ní tó ń fẹ́ yanjú bẹ̀ ni pé ó lọ́rọ̀ kúnlẹ̀ kan bẹ táwọn sọ pàtì ń bẹ̀ ó ní tí eléyìí ọmọ Yusuf yẹn sọ oníṣùfù yẹn bóun ti ẹni jẹ́ kéṣì wọn ni wọn mà àbá Yusuf pàkátà ẹ wá máa wo ọkùnrin tó lẹ́yìn ebó bídà ṣe nìkan ṣì o tẹ̀gbọ́n lẹ́yìn ebó bídà ṣe nìkan ṣàbí so kí ni ṣe yìí ó ní ọ̀rọ̀ kan bẹ tá a yanjú pẹ̀lú pàápàá jùlọ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ Yusuf pàkátà ọmọ Yusuf yẹn ó ní tọ́ ẹ ẹ bá rí wáìnì ẹjọ́ ẹjọ́ orí nǹkan rẹ̀ fúnra gbọ́

òun ni pé ẹkún mọ̀ pé bẹ́ẹ̀ bá pè ọ̀gbọ̀rọ̀ má wá táǹbì nítorí òjò kó lè má lólè yìí náà nìyẹn ọ̀rẹ́dẹ̀ ẹ wà pé ẹ wà pé àwa ti gbogbo àwọn mọ̀gáàlù tẹ̀ bá àwa ni ẹjẹ́ yẹn tí ò pẹ̀lú ẹ̀ wàláì àwọn kánsìlò fúnra mọ́ ẹ dákun eléyìí báyà ń sọ tẹ bá mọ̀ yìí pé wú kiri tegbòtegbò tẹ ẹ dẹ̀ mọ̀ yìí pé yanjú àlámọ̀rí tí ẹni tí ń bá ẹ̀sìn yìí ẹ pè é ẹ pè wá ẹ pè wá gbófinró ẹni kí wọ́n mójútó kí gbogbo ẹ̀ lálàáfíà kọ́mọ́sí à ah, kódà báwọn káńsọ̀ fúlàmọ́ òwò tí wọ́n pọ̀ bá pariwo fèrò mẹ́yàn ká bá ṣe lọ́rọ̀ ẹ̀ náà mẹ́wọ̀n ibi tí ó di bára rò nídà ẹ̀jọ́ ìnáṣẹ́ ẹ̀ mà wọ́n táǹpẹ́ ní káńsọ̀ fúlàmọ́ ni. Ah, àwọn àgbààgbà lù ni àwọn àgbà fáàlù tẹ́gẹ́ sí ìdìmọ̀ mú ní kíni àwọn ni olórí wọn ẹ̀dàkùn ibi jíjì mi máa jókòó lẹ ọmọ kan máa dà lẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n yín pé kẹ́mẹ́kẹ́ wọ̀ ní kí sọ pé ẹ a wa lọ́lọ́pàá àti àwọn ọlọ́pàá ogun délẹ̀ kódà pé bàbá ní ìdí sọ́jà bàbá ní ìdí gbogbo lóbi bàbá ní kéde gbèrú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wàláhì yọ ẹ pé bẹ́ẹ̀ ti ẹ pé ẹ pé wá sí ẹ pé ẹ pé wá sí ẹ wá gbogbo àwọn masáìlù tẹ́lẹ̀ ẹ wá tẹ́lẹ̀ fún ẹ jáde ọmọ yẹn dúró pẹ̀lú ẹ ẹ pé gbogbo ẹni tí ọba gbogbo àwọn tó wá yẹ ká wà ń kódà tó bá ní ṣe é ṣe pé pípé kí NTA NTA lọrin àti Kwara TV àti AIT tó bá ṣe é ṣe kẹ́ ẹ pé wọ́n ká wá gbé wàláì kìbádà púpọ̀ gbogbo eléyìí kẹ́lẹ̀bá tẹ́rí kẹ́lẹ̀bá wọlé rọ́ ní ẹjá wọlé rọ́ láì ẹjá wọlé rọ́ ọkùnrin yìí wàhálà ní dálẹ̀ wàláì wàhálà ní dálẹ̀ àìmẹ́yẹ ló ti kọ̀yìn rẹ̀ sí bàbá rẹ̀ ló ti kọ̀yìn sí rẹ̀ wọ́n wọ́n tún sọ orú ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n fi sórí whatsapp ni mo download ẹ̀ ṣé bá ní sìn so ó ń gbóná bẹ́líbẹ́lí pé jíṣe mí le ẹ bá ń play rẹ̀. ọ̀rọ̀ ìkúnlẹ̀ kan bẹ tí èyí sáńpẹ̀ ní Yusuf yẹn ní sẹ́kẹ́sì wọn ní òkè yìí tó sọ lẹ́yìn tí nínú àjọ fèsì taari ètò ọkọ̀ sí ń bẹ àmọ́ kò sí ààyè láti tẹ ọ̀rọ̀ ní ìtòsọ̀ yẹn àyè ògbà wá máa wá lè yẹjú rẹ̀ fún un sì torí pé ibi tó dàrẹ́ ti ọ̀rọ̀ sí ríyádù sọ̀lẹ̀hìn ni síra ríyádù sọ̀lẹ̀hìn máa gbọ́dọ̀ yẹjú àwọn kìníyẹ tó sáǹfà ní fóun náà yóò tún sáfà ní fáwọn jama tàbílíìgì tán lo mìíyàdú sọ̀lẹ̀ dèjì yusuf yẹn ga ló gbogbo wa mú wá débi wá sọ̀rọ̀ lórí síra riyad sọ̀lẹ̀ dèjì mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ dákun ẹ bá wọlé sí àwọn ọ̀sẹ̀ ṣe pé ọkùnrin yìí jẹ́ pé aláìmọ̀wara jésù orí kẹ̀kẹ́ ṣe pé aláìmọ̀wara ni báyìí òun fẹ́ sàlàyé riyadu sọ̀lẹ̀ ní wọ́ ó nítorí yusuf yẹn ló mú wá tó ń fẹ́ sàlàyé ó nítorí pé ìyá tó sọ̀lì làwọn tẹ̀ yóò lè wúlò ọ̀rọ̀ tó ń fẹ́ sàlàyé nípa ìyá tó sọ̀lì ni yóò lè wúlò fún yusuf yẹn àtàwọn tẹ̀blíìgì tí ń lo ìyá tó sọ̀lì ẹ dákun sí tẹ̀blíìgì nìkan ní lórí ìyá tó sọ̀lì ìyá tó sọ̀lì tí abu zakariya yahya bin sharaf annawawi ta'ala ìyá tó sọ̀lì tíra tó ọlọ́run ọba kádàrá kí ó rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ gbogbo èèyàn láyé nínú tíra tó ń pé orí ìtẹ́wọ́gbà nítorí pé kò fẹ́ẹ̀ sí ilé kan tí tíra yóò dé kò dẹ̀ sílùú kan ní gbogbo orílẹ̀ ayé tẹ̀ ní ti bá tíra yìí ibi tó lọ́wọ́ bá àlékẹ́lá kádàrá kí gbogbo ayé lọ́tẹ́wọ́gbà tíra yìí dé. débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn tó kọ sùúrù rẹ̀ wọ́n tó kọ àlàyé àlàyé àlàyé lórí mùjáládù mẹ́jọ ní tí èkó sọ́nù ìdèmí ìbí kọ́ṣẹ́nu ìyàwó sọ̀lẹ̀ṣẹ̀ kéésì àwọn nìkan ṣéka ló bá ní kọ tàkìkù lórí ẹ̀ oríṣiríṣi àwọn àfáàsùn náà ó ní ẹran táwọn tẹ̀bílígì ṣé tẹ̀bílígì nìkan ní ìyàwó sọ̀lẹ̀ṣẹ̀ ọba ní òun fẹ́ sàlàyé lórí tíra náà ẹ dàkún ṣé kọkùnrin yọmọ ìwọ ìwọ tó lè kàdíìsì méjì nínú ìyàwó sọ̀lẹ̀ṣẹ̀ tó bá pé ọ̀dà tíra tó lọ fẹ́ sàlàyé kẹ̀kẹ́ àdíìsì méjì ń bẹ̀ kẹ̀kẹ́ ó lè rí kà lórí o sì fẹ́ sàlàyé ìwọ ẹ̀ẹ́dì gbéraga ni ẹ̀rí kọjá àlà orí kẹ̀kẹ́ kọjá àyè tọ̀ ọ̀yà wà lọ́dọ̀ gbogbo kálukú ó ti ẹni tì kò yẹ ní jẹ́mẹ́ta. alákọ̀ọ́kọ́ káyọ̀dé máa bá ètò lọ nígbà ìyá àlàáṣẹ́ òlè àwáhìn mẹ́wàá ìbẹ̀rẹ̀ inú zèrè hijja yìí àwọn èèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀ kódà àwọn nǹkan bẹ tán gbà rẹ̀ lọ́wọ́ báyìí tó súnmọ́ kán padà já rẹ̀ yẹn ìwọ́n kò lẹ́rìí. ẹ̀rí sọ fún ọ wáyé. mo fẹ́ sọ yìí. ẹ máa ń bọ̀. ṣé ẹ̀rí láyà? ó ní torí pé mẹ́wàá bẹ̀rẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ó ní àwọn èèyàn ń gbà rẹ̀ nínú rẹ̀ gan tó súnmọ́ kán já rẹ̀ yẹn ó pé because kò lẹ́rìí ó láwọn mẹ́wàá bẹ̀rẹ̀ yìí táwọn èèyàn ń gbà ó ní kò lẹ́rìí ìyún gẹ́gẹ́ tá a fẹ́ yanjú gan nìyẹn ibi tó tó fẹ́ nítorí ń sọ tá a fẹ́ yanjú lálẹ́ ìgbà nìyẹn pé ṣé mẹ́wàá bẹ̀rẹ̀ rè ṣe jà ká nú ẹ̀ ó lẹ́rìí àbí ò lẹ́rìí tó tó fẹ́ sọ nìyẹn mo wá fẹ́ filẹ̀ mo fẹ́ jókòó ń wí wótò wóró tiẹ̀ tán mo fẹ́ kó ṣàlàyé ara rẹ̀ níparí kódà mo kọ́ tiẹ̀ débi tó ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì sójà kẹ́lẹ́ bá mọ̀ kó ti parí alákọ̀ọ́kọ́ ó ti mẹ́nu ilé ẹlẹ́ẹ̀kejì tí n bá stọ̀pù ẹ̀ níbi tó ti parí alákọ̀ọ́kọ́ àwọn ẹlẹ́rọ pé àbọ̀yá tó ń kọ̀tínú àlàyé pé mo kẹ̀gé máa lẹ́nu ni mo wá jẹ́ kó parí alákọ̀ọ́kọ́ kódà mo jẹ́ kó mú ẹnu ilé ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ kó ti parí alákọ̀ọ́kọ́ ó ti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti parí gbogbo so that nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa jẹ gba ẹjọ́ torí yóò jẹ gba gẹ́gẹ́ bá nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa jẹ gba ẹ̀rí sí tó máa rà gbọ́ pé àwòjẹ mọ́ ẹlẹ́nu ni oge ìwọ́n tó bá dẹ̀ fẹ́ gba lódìdí tó bá fẹ́ dàbí àríyànjiyàn a ní lọ́wọ́ lódìdí síra nísìn so tó dáwọn àhàdí tó ń fẹ́ kà ìkó rírí ẹ̀dí ọ̀nà sáà so ẹgbẹ́ sókè lóòótọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ mi ṣáàdùsẹ̀lẹ̀ hijja otu tá a wà lẹ̀ iná pè ní zèrèníjà ìjírí ni kìí ṣe oṣù ọgọ́ọ̀sì a àgbọ́lélẹ̀ Muharram tọ́fà ọ̀dọ́rọ̀ àwọn ọdún sáájú ìkẹ̀kẹ̀rẹ̀ otu tọ́ oṣù yẹ yi bẹ̀rẹ̀ mewa mẹ́wàá yi mewa yìí yi alákọ̀ọ́kọ́ yìí níbẹ̀ àdísì wà fún lóòtọ́ níbẹ̀ẹ́nu Bukhari níbẹ̀ẹ́nu Abu Dawud níbẹ̀ẹ́nu Tirmidhi níbẹ̀ẹ́nu Ibn ó ti yé àdísì Abdullahi ibn Abbas radiyallahu anhu níbẹ̀ẹ́bẹ̀ yóò ti yé àdísì tí wá wí yìí nìsí ó wá sọ báyìí ó ní ànábì sallallahu alaihi wasallam ipe ó sọ báyìí pé mal'amalu fi ayyamil ashr afdalu min al'amal fi hadhihi kò sí tẹ́kẹ̀ tí a lè ṣe tí ó lọ́lá ju iṣẹ́ tí a bá ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ bẹ̀rẹ̀ lòlèdíjà nílọ kò sí à àwọn tàbí wá ní wọ́lá jihad kọ́lá bí ibi ló yé jihad náà ni oní kò sí à kọ́lá wọ́lá jihad kọ́lá bí ẹ̀sẹ̀ jihad ìjẹ́ńkọ́ kò ní ọlá tó iṣẹ́ eré tí a bá ti nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí kò sí illa rajulun kharaja yuqatiru bi nafsihi wa malihi falam yadi bi shay àfọkùnrin kan tó jáde tó yẹ pé màá tó fẹ́ lọ ṣe jihad ó jáde pẹ̀lú ẹ̀mí ẹ̀ ó jáde pẹ̀lú owó ẹ̀ ó jáde pẹ̀lú nǹkan ní fẹ́lẹ́ ṣùgbọ́n aláwa kọ́nà rò pé ó kú sọ́hùn ó nìkan ló lọ́lá ju iṣẹ́ eré tí ó wà nínú oṣù lọ. tọ́ kí wọ́n á fa àwẹ̀ táwọn èèyàn ń gbà náà bá ní iṣẹ́ eré náà làwẹ̀ ẹ̀yẹ àwọn gbọ́dọ̀ gbà náà ni wọ́n bá fi sí pé yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ láti àkọ́kọ́ oṣù yìí títí di mẹ́wàá zèrè hijab. ibà yẹn jọ kiri ọlọ́run mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ mo kàn fẹ́ pè wá sí àkíyèsí ká farabalẹ̀ gbọ́ ká dẹ̀ tẹ́ mi wálẹ̀ ó fẹ́ ṣàlàyé àwọn ìdí tá a fi gbọ́dọ̀ gbà rẹ̀ mẹ́wàá yẹn mo wá fẹ́ ká gbọ́ àwọn ẹ̀rí tó mú wá àti àlàyé tó fẹ́ sọ pẹ̀lú pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ ẹ̀wọ̀n nathan ká gbọ́ dáadáa ká wo gbogbo ibi tí ó fẹ́ dúró lórí téèyàn fi gbọ́dọ̀ gba àwẹ̀ mẹ́wàá yìí sódà tá a bá bẹ̀rẹ̀ sí máa fọ èsì lórí ẹ̀ so a wà lè gbé méjèèjì yẹ̀ wò nítòun sọ yẹn àti nǹkan táwa sọ pẹ̀lú èsì táwa bá fọ̀ a wà lè gbé méjèèjì yẹ̀ wò sẹ́ńkọ́rọ̀ ẹ̀sìn ẹ ti understand ọ̀rọ̀ ẹ̀sìn ni so adẹ̀gbọ́dọ̀ máa wá ewu gẹ́gẹ́ ló jẹ́ eléyìí tó ní ẹ̀rí wípọ́ lọ́wọ́ bá àlékẹ́ láfẹ́ ká ṣe tọ́lọ́wọ́ bá sì yọnu sí tí ó ń torí ẹjá gbọ́ àwọn pọ́ǹtì ẹ̀ tó fẹ́ mú jáde kò yí bá ní sí so káwa wá gbọ́ àlàyé ńgbà táwọn fẹ́ sàlàyé naam bismillah. kò sí ẹ̀rí kankan fún ọba gbogbo àdìsí tó wá nípa rẹ̀ lọ́yìí fún ni nígbà pé kágbá rẹ̀ ní kò sí sọ ẹ̀rí ó ní kò sí ẹ̀rí kankan fún wa tí a gbára lé lórí ká gba àwẹ̀ mẹ́wàá ká gba àwẹ̀ mẹ́sàn-án níbi mẹ́wàá gbẹ̀yìn torí pọ́jọ́ kẹwàá yẹn òun lọ́jọ́ ọdún ká gba àwẹ̀ mẹ́sàn-án ó ní kò sí ẹ̀rí kankan fún wa ó ní gbogbo hadith tó wá lórí ẹ̀ ó ní gbọ̀ ìbù ni tẹ́gbọ́ o ó ní gbogbo hadith tó wá lórí ẹ̀ mò ń sọ ẹ̀ pátíkálẹ̀ o ó ní gbọ̀ ìbù fine. Tajaru náà ń pẹ̀lú eléyìí ìláyà náà ń pẹ̀lú nǹkan báwọn ẹ ti mẹni tí máa ń láyà aláìmọ̀kan ni máa ń láyà ta jama tó dẹ́ni tó bá mọ̀ ẹ̀rù ọba yóò sì sọ ẹnu ẹ̀ láti sọ̀rọ̀ àmẹ́ni tí èé kó bíréèkì ẹnu ẹni tí ò ní bíréèkì ẹnu tí èé sì bẹ̀rù kankan torí kọ̀mọ̀ kọ̀mọ̀ bó ṣe léwu tó ẹni tó bá mọ̀ ẹ̀rù ọba ìwọ̀n aláìmọ̀kan ẹni tó bá mọ poison tó bá mọ poison tó bá rí poison kí ló ṣe jàmá yóò máa sá fún wa bí ntẹ́fìmọ̀ pa aláìmọ̀kan ní máa ń láyà nù àmọ́ tí aláìmọ̀kan bá rí poison kí ló ṣe omi ti wá da báyìí omi dáadáa lómi yìí o yóò gbé mu àbí tó dé pọ̀ mọ́ bí ti sèèyàn ó di yọ́tọ̀ bá tó mọ bí nǹkan yẹn ti sèèyàn kó tó máa sá fún so aláìmọ̀ máa ń láyà ni lórí ẹjọ́ pé ẹwà ọmọ kéèké aláìmọ̀ ni wọ́n tí ẹ bá ní àwọn nǹkan tó lè pa wọ́n lára àwọn onímọ̀ wọn máa láyà sí abí ẹ̀yin lẹ́mọ̀ gbé sá fún wọn torí pa aláìmọ̀ ni wọ́n in tó fà tọkùnrin tó fi láyà nìyẹn torí pa aláìmọ̀ kan ni gbogbo eléyìí náà lápadà fàyọ inshallah ó ní gbogbo hadith tí agbára lé gbogbo hadith sọ lórí ẹni dùn àyíkù lórí abí ọyọ ẹmọ pé lọ. ìgbà tẹ wá ní iṣẹ́ eré ni ok iṣẹ́ eré òun ni àwẹ̀ iṣẹ́ eré òun ni ìrun iṣẹ́ eré òun ni ká tọrẹ iṣẹ́ eré òun ni ká mẹ́sẹ̀ dára gbogbo iṣẹ́ eré tá à ń ṣe pọ̀ gan-an iṣẹ́ eré ni gbogbo ẹ̀ a ní a máa ṣe àwọn iṣẹ́ eré wọn tẹbi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ní ìsìngbà tá a eré ni àwẹ̀ àti gbọ́ iṣẹ́ eré ni ká máa yan nẹ́fílà àti gbọ́ nínú sínú mẹ́wàá yìí náà nísìnyí ọ̀ ní right àti mú àwẹ̀ ní ìwá yàtọ̀ sáwẹ̀ tó ń gbà bọ̀ tẹ́lẹ̀ yàní ọlẹ́ gba awé ẹjọ́ sí tó bá bọ́ sílẹ̀ gba awé ẹjọ́ kọ̀míìtì tó bá bọ́ sínú ọjọ́ mẹ́wàá yìí gba awé ẹjọ́ mẹ́ta ọ̀nà oṣù inú oṣù tó bá bọ́ tó ni ọya ẹja tó ó ní lóòótọ́ lóòótọ́ iṣẹ́ àwẹ̀ Oni ní ṣùgbọ́n báwọn ẹni jẹ́sẹ̀ rẹ tó yìí èèyàn gbọ́dọ̀ gba ààwẹ̀ kan ládàáyan rí fún àwọn mẹ́tẹ̀ẹ̀sán yìí ó ní àmọ́ ààwẹ̀ eléyìí téèyàn ti ń gbàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni wọ́n fẹ́ ká gbà ń bẹ̀ ẹ ti understand ààwẹ̀ tí ẹ ti ń gbà bẹ̀ ààwẹ̀ ọjọ́ Monday ààwẹ̀ ọjọ́ Thursday tá a ti ń gbàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ó ní òun náà ni wọ́n fẹ́ kí á gbà ń bẹ̀ kéde pé yẹn wàá dá ààwẹ̀ kan sàlẹ́sà fún ọjọ́ mẹ́wàá yẹn ṣé bá ní sìn so èyí tí ń sọ ní sìn ni pé ajẹ́ pé àwọn monday thursday tí yẹn bá gbà ń bẹ̀ ó lóore nítorí pé àsìkò yẹn jẹ́ àsìkò tó lọ́lá àwẹ̀ tí yẹn bá gbà ń bẹ̀ yóò ní ọlá ju àwọn àwẹ̀ monday and thursday tí yẹn gbà láwọn ọjọ́ lásán lọ torí pé inú àsìkò tí yẹn gbà àwẹ̀ yẹn àsìkò tó lọ́lá ju àwọn àsìkò yòókù lọ nítorí báyìí ti definitely nítorí bá ti onírú àwẹ̀ yẹn ni onírú àwẹ̀ àgbọ́yé tó mú wá nínú hadithu yìí irú àwẹ̀ yẹn ni wọ́n ń sọ níbo ló ti yẹn. ta ló sọ bẹ́ẹ̀? So ẹ̀rí wípé òun fúnra ara rẹ̀ ní fi àgbọ́yé rẹ̀ tú hadith àbí? Ẹ̀rí pé kìí ṣe pé ànábì ló ṣàlàyé fún bí jẹ́ ń ṣàlàyé yìí. Kìí ṣe pé sọ̀hábì nàám? Wọ́n ní hadith yẹn àpàrà ṣàlàyé gẹ́gẹ́. ṣé bá ní sìnyí a padà ṣàlàyé àdìsí yẹn lójijì torí pé àdìsí yẹn gẹ́gẹ́ lábẹ́ sọ̀rọ̀ lé lórí a tún mọ àwọn àhàdìsí mi wá láti ṣàlàyé ẹ̀ tí àwọn ẹ̀sán bá ń sìn so inṣàlá a padà ṣàlàyé ẹ̀ lójijì so bẹ́ẹ̀ mo kàn ń tà láti tọmọ sáwọn torí pé àní láyé àti tuntun gbọ́mọ so ká lè máa de àwọn pọ́ǹtì mọ́lẹ̀ ṣé bá ní náà ni mo fi ń tà láti ṣàlàyé bísíńlá. ìjọ ti ń sìn ẹ̀yà bẹ̀rẹ̀ àwẹ̀ níbẹ̀rẹ̀ nílé ìtìtìdé tó pẹ́ ni iṣẹ́ rẹ̀ náà mà ṣé ọ dị yan náfìlà náà bẹ́ẹ̀ pé náfìlà tí èèyàn tẹ́lẹ̀ ìṣe kìámù lè ọ̀n ṣe kìámù lè lè àdìgbọ́ yòó wọ́n sì yan àwọn àwọn ẹ̀yìn yẹn ṣe gbogbo èyí ṣe nìkan ọwọ́ àrò ah, torí pé mo wà níbi yìí mẹ́wàá rẹ̀ yìí ẹja ara wa ní ẹja wa lẹ́mọ̀ márùn márùn mẹ́fà mẹ́fà ìjọjúmọ́ fẹ́ wáyé kẹ̀kan tó wá mú àwẹ̀ ẹ wá ṣe é ní kíní fún yín níbẹ̀ èyí ò yálà ọ̀kọ́ tó jẹ́ pé ọjọ́ júmọ́ ọjọ́ tó lọ́lá ni ọjọ́ rẹ̀ lọ́jọ́ júmọ́ tó lọ́lá púpọ̀ àmọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ ní muslim àdìsí àbí òrera ó ní àyìn nàbí sallallahu alaihi wasallam kọ́ la takhussu laylatal jumu'a bi qiyamin min bayni layali wa la takhussu yawmal jumu'a bi من بين al إلا أن يكون في fi sawmi yasumu ahadukum àdéhùn sọ̀lá àlùfáà wa ni bí òru jímọ̀ ti lọ́lá tó bí ọjọ́ jímọ̀ ti lọ́lá tó ẹ má fún ní fẹ́ṣà náà fílà tẹ́ ìṣe tẹ́lẹ̀ ẹ má fún wá lòdì òru jímọ̀ nìsín kí á mú lẹ́yìn tó ń sin náà ah onílé òru jímọ̀ yẹn ní ẹbí méjì fún ọ ah, ti ṣe tẹ̀síwò ìjẹ́ ìṣe náà ní kẹ́ ẹ máa ṣe ó wá ní òun nìkan kọ́ wà láta kùtù yọmọ jùmọ̀ àbí siyan á ah, ọjọ́ jùmọ̀ yìí ó mà ní ọlá gan ọyẹ yẹ gẹjá gbàwẹ̀ ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má fún ní special wẹ̀ tó di éjì ọ̀rà bẹ́ẹ̀ náà wà ní ilé ìdísì ta ló wá ní. ẹ jẹ́ sáré ṣàlàyé bẹ̀rẹ̀ torí pé mo lè má láǹfààní àti ṣàlàyé ẹ̀ mọ́. ó ní nígbà tí ó wàá mú ẹ̀rí wá láti fi sọ̀pọ́ọ̀tì pé ọjọ́ lọ́lá ká sọ pé ọjọ́ lọ́lá àbásìkò lọ́lá kò túmọ̀ sí pé kí a sa ẹ̀sà ìbáàdà fún ọjọ́ yẹn àtàsìkò yẹn ní ti ń ṣàlàyé nìyẹn ẹ̀ tí ọ̀nà sáà pé ká sọ pé ọjọ́ kan lọ́lá àbásìkò kan lọ́lá ń sìn kò túmọ̀ sí pé ká wá sa ẹ̀sà ìbáàdà kan ká wá sa fásìkò yẹn pé àmọ́ wa yan náfìlà báyìí lásìkò yẹn àbámọ̀ yan àbámọ̀ gbàwẹ̀ báyìí lásìkò yẹn ó ní nígbà tí wọn mẹ́rin wá lórí pé irú nǹkan báyìí ọ̀tọ̀ ó wá mú hadith wa nabi sallallahu alaihi wa wa àrẹ́bí láta kó sú léyìn láta jùmọ̀ bí kìyàmì mi bẹ́ẹ̀ lè láyàlì àrẹ́bí ní ẹ má sa òru jùmọ̀ àlẹ́sà wípé ẹ máa fi jí dìde ẹ máa ṣe kìyàmù lẹ́yìn lóru jùmọ̀ tó jẹ́ sí pé láwọn òru yòókù ẹ̀ wá ní máa ṣe kìyàmù lẹ́yìn ẹ̀ ní ṣe Thursday Wednesday Tuesday Monday ẹ Saturday àti Sunday ẹ kàn máa ṣe lóru jùmọ̀ nìkan lẹ́wàá sàlẹ́sà fún kìyàmù lẹ́yìn arábìnrin ẹ má ṣe bẹ́ẹ̀. wala takhussu yawmal jumu'ati bi siyamin min bainil ayyam ẹ sì má sa ọ̀sán ọjọ́ júmọ́ à ẹ má sa ní ẹ̀sà fún ìmọ̀ dágbàwẹ̀ lọ́tọ̀ láàrin àwọn ọjọ́ yòókù. ó wá ní tó tẹ̀sí wá ní báyìí sì pé náà ni títí zulhijja yìí náà a ní bẹ́ẹ̀ kọ́ tí èèyàn bá fẹ́ mẹ́rin wá ọmọ mẹ́rin wá ó dẹ̀ máa ṣàlàyé ẹ̀rí yẹn tó bá jọra wọn in tó bá jọra wọn bẹ̀ ni àwa tó ń bá sọ̀rọ̀ àìsàmùkù mẹ́kọ̀ọ́ àìyíza àwọn tó nanu síwájú rẹ̀ tí ọ̀dà kan mà táwọn ń gbẹ́ tẹ́kẹ́ òye ń jùlẹ̀ náà ń kojọ náà ń kejẹ. ẹ mẹ́ nǹkan tó fà á tí àsìkò bá ti lọ́lá tí àsìkò tó bá ti lọ́lá irú àsìkò bẹ́ẹ̀ èèyàn máa ń sojú kòkòrò ẹ̀nu ṣẹ̀ríà ẹ wàá pọ̀ ní ìbáadà nínú àwọn àsìkò yẹn kò yẹ báyìí ní sẹ́ ẹ wàá pọ̀ nínú ìbáadà àrẹ́bí tí wọ́n mọ̀ yí pé bí ọjọ́ ojúmọ́ àti lọ́lá tó yìí bá a ṣe ṣàlàyé ọjọ́ ojúmọ́ àtó yìí àwọn èèyàn lè fẹ́ ta ọjọ́ ojúmọ́ àlẹ́sà láti máa fi ṣe ìbáadà kan fún ọ ṣe láàrin ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ lè fẹ́ ta ọ̀sán júmọ́ lẹ́sà láti máa fi ṣe ìbáàdà kankan kì í ṣe láàrin ọ̀sán àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì wa ní látàkùsù náàyù ni ànábì lọ́wọ́ kọ̀ fún wa bẹ́ẹ̀ pé ń gbàgbé pé àgbọ́yé Islam ni pé sábà ti ní ọ̀yìn kankan lọ́lá á fẹ́ sa ẹ̀sà ìbáàdà fún nǹkan ànábì wa ní tò júmọ́ àlọ́lá ń tòótọ́ àmì mẹ́sẹ̀sà rẹ̀ àbí ànábì wa ti náàyù dẹ̀lí wo ànábì tí wọ́n sọ fún wa yìí pé bí ọjọ́ òdùnú ìjà náà ti lọ́lá yìí o ànábì wa kọ̀ fún wa pé ká má sàún náà lẹ́sà ẹgẹ́ bó ṣe kọ̀ fún wa lọ́jọ́ júmọ́ yìí ẹ ti understand point nígbà tó jẹ́ sí pé kọ̀tọ́ ká sa ọjọ́ júmọ́ òru ọjọ́ júmọ́ àlẹ́sà fún kìyàm kò dẹ̀ tọ́ ká ọ̀sán ọjọ́ júmọ́ àlẹ́sà fún àwẹ̀ tó ń ti bọ́jọ́ ẹ̀sìn lọ́la tó àmọ́ kó wájú fóun nìkan lásà lẹ́sà láàrin àwọn ọjọ́ ikú ọ̀sán ẹ̀dà tó rú àrẹ́bìn ni ọmọ ti bẹ̀. nítorí pàdé bí ti mọ̀ yìí pé ìgbàgbọ́ yé ọlá pé ọlá ń bẹ fúnjọ́ yẹn á fẹ́ sàwọn kan lẹ́sà àrẹ́bìn wáyé tẹ̀sán pé ètò ọlọ́run òfin yẹn mi o. àmọ́ ibi kàtàkì bí ń sàlàyé nípa àfọ̀líyà àwọn ọjọ́ mẹ́wàá tẹ̀ǹkánẹ́bí ò ní ẹ mọ́ta ọjọ́ yẹn lẹ́sà ìwọ́n wá fẹ́ mú dẹ̀lí ibi tánẹ́bí ti ní kẹ́ mọ́ta ọjọ́ kan lẹ́sà ọfẹ́ mi mọ́ tí ibi tánẹ́bí ti ní tánẹ́bí tí wò lè gbàrọ̀ ẹbí náà yù lélẹ̀ ibo ni náà yù tí wọ́n fi ká mọ́ta mẹ́wàá ìbẹ̀rẹ̀ bìlìhíjà lẹ́tà. àkàwé ló ń ṣe àbí ọwọ́ awé máa lẹ́sẹ̀ àkàwé yẹn ọwọ́ àkàwé awé máa lẹ́sẹ̀ ọwọ́ àfàṣubú ọwọ́ àforí nẹlẹ̀ tọ́lá wò lè gbàrọ̀ àkàwé jákujàku báyìí bẹ́ẹ̀ bá fẹ́ yanjú kí olóbi jẹ́ kí àwọn àfáà yẹn bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́kọ́ wọn kì í ṣe kìyàsù bó ṣe ń ṣe yìí torí kìyàsù ló ṣe yìí <laughs> bí ọba yíyọ ọjà wò ọjà ńlá kéwú yíyọ torí kò sí kéwú tí máa yé wọn wọn kì í ṣe bó ṣe ṣe yìí kò síbi tó ti wọlé gbogbo tí ra òṣèlú fi ti tọ́ba àmàlà yẹn gbé jáde wọn kì í ṣe kìyàsù báyìí ó ti ilé iná ní ti ń lò ó ẹ mọ kí ẹ máa sọ pé òsì kẹ kó sì máa lò ẹ̀rọ náà osoro ní òṣòro ìdí nsásọ kò o ìdí nsásọ káàdì mọ̀ pé ọjà kò sóru tó sọ àmọ́ mọ́ nsásọ eléyìí tó fi nsásọ kí ni ń jẹ́ òṣùpánu àbí àti mọ̀ pé bí làkàyè tiẹ̀ ti mọ̀ ah, o ama eré yìí ò ah, o ẹ̀dá kò kí ni o ṣé kò ìbú yìí sọ́wọ́ túmọ̀ sí so. níta fẹ́ fàyọ́ mẹ́ ni pé náàyù wá fún ọjọ́ júmọ́ àní kò sí náàyù pé kí ni lè ẹ wo àwọn ọjọ́ ọjọ́ ya ọjọ́ Lailatul Qadr mẹ́wàá gbẹ̀yìn Ramadan sẹ́ẹ̀mọ̀ yí pé àwọn òru yẹn lọ́lá bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ lè dá yẹn jí àbí sáré dá sàlẹ́sà bá lè dá sàlẹ́sà nítorí àforíyà ti mẹ fóònù yẹn kódà kéèyàn mọ́mọ́ kéèyàn wá sọ pé à ah, tọ̀ ìwọ tẹ̀yẹ bá ti jí tàájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní mẹ́gbù ọ̀gbọ́dọ̀ torí pé ọ̀gbọ́dọ̀ sàlẹ́sà ọ̀ ó àbáyé wọn kò bá a bí tọ̀ nígbà tí gbogbo yẹn bá ń wá eríire ọjọ́ nì wọ́n máa sùn àbí ọmọ ẹ̀kọ́ bọ́ọ̀nù wọn bẹ jẹ ká lamọ ẹrí lọ lójú tí wọn bẹ jẹ òun wọn wọn láti jẹ ọmọ bá lọ bó ṣe ń bá lọ wọn fi yí padà kò yé báyìí ìyẹn máa ń ta lẹ́tà lómi jẹ́ sí pé kódà ní òru láìláṣù kọ́lì yẹn mo lè ta zikiru lẹ́tà bí mo lè ta zikiru lẹ́tà kí n lóru yìí zikiru tí mo fẹ́ nánu mọ́ yàtọ̀ fún pé mo ń ṣe mo ń ṣe mo ń ṣe àbíkárù tọ́wà rọ́dà pé Allahumma innaka afuwwun tuhibbul afwa kí wàá máa ṣe zikiru míì náà pẹ̀lú ẹ̀ pé mo fi ń wá òun fi ń wá kí n pọ̀ ní ìbáàdà sọ́lọ́wọ̀n ọba àbí ẹ̀kọ́ ni mo dẹ̀ fi ń wá kí n ní ọlá dẹ́n mo fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ṣé mo lè ṣe àbí lè pẹ̀lú pé mo ṣe tààrọ́ dúdú pé mo ń tẹnu mọ́ Allahumma innaka afuw so kí láyé fàyọ́ bẹ̀ ni pé ó ní ìgbà tí ó wà mú ẹ̀rí wá ó wá lọ mú ẹ̀rí bí tẹ́lẹ́pà nẹ́bi ti kọ̀ fún wa pé ẹ má ṣe báyìí fọ́jọ́ ojúmọ́ àwa ó wá fi ń wé ibi tánẹ́bí ò náà yù tẹ̀gbẹ́ ń gbà ọba ti ṣe ó túbọ̀ sí nǹkan yẹn ọwọ́ àbó ṣe wà nìyẹn títà sí lílu pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fine ẹ máa play lọ jáde mẹ́ta. láti oṣù yìí nìsín títí di mẹ́wàá ọ̀rẹ́ tó bá yẹ pé àwẹ̀ ó bá wà ń bẹ̀ nìní. kínú wa dé tí àdìsí kúkú wa bẹ̀ kan wá àwọn táàsì táàsì ní hajj ìwọ náà wà nù e yẹn èyí náà wà nù mẹ́wàá yẹn kí ló wá dé táàdì tí wàá wà tíwẹ́tà fún yẹn pé ẹ gbà níjọ yẹn o tó wáyé pé àwọn yóò wà láti ìbẹ̀rẹ̀ ni títí dijọ́ mẹ́wàá yẹn ni kò ní ní ìdìbò fani àdìsí tẹ́tà mọ́ fún àwẹ̀ ọjọ́ ó lè ní sí àdìsí náà ẹ̀rọ ìjọba ń bọ́ síbẹ̀ àdìsí àbí kọ̀tàdà ẹ bá wọn ẹ̀bá ọ̀rọ̀ tó. sẹ́rí pé ọkùnrin wa bẹ̀rẹ̀ fílọ́sọ́fì tọ́lọ́kọ́ ó yẹ sí pé àwẹ̀ ń bẹ ní àárín ọjọ́ mẹ́sàn-án yẹn ni kí wọ́n ní tàbí tí wọ́n wá special fún àwẹ̀ yọ́mù làárọ̀fà ọjọ́ àràfà pé tàbí tí wọ́n special yẹn ṣe bí òun náà ti kó sínú mẹ́sàn-án yẹn tó bá yẹ sí pé àwẹ̀ ń bẹ táwọn àgbà tẹ́lẹ̀ ni kò nídìí tàbí tí mi ìṣẹ̀ṣẹ̀ wá fún ọjọ́ kẹsàn-án mọ́ philosophy tó ń ro pé bílàkàyè bílàkàyè tiẹ̀ ti mọ ibi tèkúté yẹn olóró pé ti wá mọ̀ tí ó bá ní sè nítòhún fẹ́ fi tí fi ń sọ tí ń sọ nìyẹn kọ̀mọ̀ yìí pé àgbọ́yé ẹ̀sìn ti wá kọjá nítòhún sọ yẹn nígbà tí wàá parí ẹ̀ ó ní ká máa ronú sí tá à ń bá ń sọ náà ìwọ ló sì léyìn ọgbọ́dọ̀ fi ronú sẹ̀sìn ìwọ náà ti ní pé wàá síbi ká máa fi ọpọlọ ká máa fi sẹ̀sìn láyé wá rí ó ní ká máa ronú sí tá à bá ń sọ ó ti bàbá ló ti nẹgẹ́tì ara rẹ̀ ó ti kó náà bora rẹ̀ báyìí nìsín wọ̀lú ní ẹjá mọ̀ ronú títà máa ń sọ náà ṣé bá nìsín so ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni yá fún ẹni sì yín pé ìdí tàbí ti fi wá fún ọjọ́ kẹsàn-án yẹn rí ni pé torí pé láàárín àwọn ọjọ́ yẹn ọjọ́ kẹsàn-án tó lọ́lá ọjọ gba ọjọ́ yòókù lọ nitori Arafa nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ànábì fún ń fún àwọn ọjọ́ kẹsàn-án pé àwọn ọjọ́ kẹsàn-án yìí tó wà ní o òun tún lọ́lá ju àwọn ọjọ́ tàbí ń bá sọ̀lọ̀ torí pé ọjọ́ kẹsàn-án yẹn tún lọ́lá ó tún lọ́lá ju àwọn ọjọ́ yòókù lọ bí ọjọ́ báyìí ṣe ń lọ́lá sí bẹ́ẹ̀ ni ìbáàdà bí ó ti kíni yóò máa lọ́lá sí. lànàbí sọ lọ́sọ̀ sọ pé àwẹ̀ yawmul arafa ahtasibu ala Allah àbẹ́bí ni mo rẹ̀ kàn lọ́dọ̀ ọlọ́run ọba yìí pé ọlọ́run àlẹ́ kẹ́lẹ́ ṣe kíni yóò fi kàfárọ̀ sanatan qablahu wa sanatan ba'da àwẹ̀ ọdún kan àmì ọlọ́run àdéké fi àwẹ̀ ọjọ́ náà pa ẹ̀sìn ọdún kan tá a ti tẹ̀síwájú ọjọ́ yẹn rẹ àti ẹ̀sìn ọdún kan tá a ọjọ́ yẹn nítorí bọ́jọ́ yẹn ṣe tó fi ti àdá yẹn rí nítorí kò yé ń bèrè lọ́wọ́ àánú àmọ́ bèrè àtakò ni àmọ́ àwọn àdá lóhùn pé nǹkan tó fà á ó ní ṣé báyìí nìsín èdè tó yẹ pé nínú gbogbo àwọn ọjọ́ ayé kò sọ́yọ́ tó lọ́la tó a padà yanjú nǹkan kan tá a bá ń ṣàlàyé lọ pé àwọn àfáà wọ́n fa ìmọ̀yọ láàrin láàrin àsìkò ọjọ́ wo lọ́lọ́lá jù láàrin mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àti mẹ́wàá bẹ̀rẹ̀ Dhul Hijjah ẹ̀yìn sáré ṣàlàyé ẹ̀ torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé ma min ayyam hadith sani kaka náà nìyẹn torí pé abẹ́ lò kankan bẹ́ẹ̀ nsìn ma min ayyam al-amalu salih fiha nínú riwaya mi fihinna ahabbu ila Allahi min hadhihi ayyam anabi ní kò sí àwọn ọjọ́ ayé kan tọ́jà sí pé iṣẹ́ eré téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ yìí ọlọ́lá lọ́dọ̀ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba sì nífẹ̀ẹ́ sí ọlọ́ọ̀ba ó wu ọlọ́ọ̀ba tó àwọn ọjọ́ tó àwọn ọjọ́ tí yẹn bá ti nu mẹ́wàá ìbẹ̀rẹ̀ Ramadan ni nínú mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yìí arábìjọ́ kó láyé pé àwọn kò sí ọjọ́ ayé kan tó lọ́lá tó ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yìí kò sí ọjọ́ ayé náà arábìjọ́ ló sì jẹ́ kó yé wa wípé mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan mẹ́wàá náà ló tún lọ́lá jù pé kò sí àsìkò tó tún lọ́lá tó mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan yẹn àrẹ́bí tó wá ní kò sí àsìkò tó tó lọ́lá tó mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja jẹ́mà àwọn tí àwọn bá jẹ́ onísìnà ẹlẹ́gbẹ́ kejì wọ́n ní sẹ́ni báyìí sẹ́ni pé jàkújàkú là bí ti báyìí níta àfi lè gbà o sẹ́pà bí ti ń takora wọn báyìí ọ kẹ́kọ̀ọ́ ni ọ farabalẹ̀ ni àdíje takora wọn làákàyè tí ẹni máa ń takora wọn ìwọ náà dáka máa ó kéwu ni wọ́n bẹ́ẹ̀ yọ̀ bá máa ń tán ṣe yunifásitì ń tán ṣe yunifásitì rẹ o làkẹ́kọ̀ọ́ lálẹ́ yìí o <laughs>

tí ọba wa jẹ́ kẹ́kọ̀ọ́ kàkẹ́rẹ́ tí kankan ò sì sàì lálàáfíà ọ̀nà méjèèjì ọkí méjèèjì náà lálàáfíà àjẹ́ sí pé àwọn àkó méjèèjì papọ̀ ìyẹn jẹ́ wa ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tẹ́kẹ́kọ̀ọ́ tẹ́kẹ́kọ̀ọ́ wọn dé yunifásitì tó kẹ́kọ̀ọ́ wọn jù bẹ́ẹ̀ lọ fún ilé báwọn kékeré ṣe eré náà ṣe ń bẹ̀ yóò já sàlàyé fún ọ báyìí. òun ni wípé ṣe rí íńtánẹ́ẹ̀tì ń sọ níbi tọ̀hún yẹn òun ni wípé nínú àwọn òru kò sí òru tó lọ́lá tó òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan nítorí pé nínú àwọn òru yìí lọ́jọ́ kan òru kan wà ń bẹ Laylatul Qadr kò yẹ báyìí nìsín so nínú àwọn òru gbogbo òru ayé kò sí òru kẹkẹ tó lọ́lá tó mẹ́wàá òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan àmọ́ nínú àwọn ọ̀sán ayé kò sí ọ̀sán kẹkẹ tó lọ́lá tó ọ̀sán mẹ́wàá bẹ̀rẹ̀ Dhul Hijjah nítorí pé nínú ẹ̀ ni Yawmul tó ti kó ti clear báyìí tó ti dáná bí n sọ níbi tọ̀hún wípé kò sí ntọ́lọ́lá tó mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ òru mẹ́wàá gbẹ̀yìn rẹ̀ nítorí pé òru kẹwàá ń bẹ ẹ́ fiha yufraku kullu amrin hakim àbí inna anzalnahu fi laylatin mubarakah tó pé òru alábàárìkà ní mẹ́mẹ́ òru láti kọrí kò wá sí ọ̀sán kankan tó lọ́lá tó ọ̀sán mẹ́wàá ìbẹ̀rẹ̀ zùlhíjà tó pé ọjọ́ kan bẹ́ẹ̀ nu ọjọ́ yẹn náà tó yẹ pé kò sí ọ̀sán kan lọ́lá tó òun náà ní kíni o yaumul arafa bí hadith àná bìí ṣe rí nìyẹn àjàmá ó kílẹ̀ àbí ó kílẹ̀ àbáyé ẹ̀yìn tá ń ṣe yunifásitì ẹ̀bílẹ̀ rẹ̀. ọ̀sọ̀lọ́sọ́lá sàlátù min kulli sha'r wa ramadan ila ramadan fàádà síyàmù dáhùn kulli wà síyàmù. ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ẹ bá mi máa má rọpò fún wa má rọpò fún wa ẹ̀rọ nkí ti tari lè nìsí tari lè nìsí ọmọlábalẹ̀ ká kéńké èrí ká wa kétorí ká lọ́ba àrí òdo rẹ mẹ́ni farabalẹ̀ ẹ bá ń tún ẹ bá ń tún play kí ni rọ́ọ̀ṣì ara ẹ̀ báyìí ẹ tún play yóò tún rọ́ọ̀ṣì ara náà ni. ọ̀dà mi. wọ́n yà kọ́ ọ̀rọ̀ tó lọ́sọ̀lọ́ ثلاث من نفوذ شهر ورمضان إلى رمضان فهذا صيام الدهر كله وصيام يوم عرفة àwẹ̀ جارفة. àràfá àtẹ́sìbò àwọn ìtọ́fẹ́ ẹ̀rùn mọ́ ó sì padà rọmọdán ńlá rọmọdán rọmọdán ńlá rọmọdán kò tí tí ń jẹ́ rọmọdán rọmọdán mímú yóò gba sòkó nàfà yìí rọmọdán kò sí rọmọdán ẹ̀tún fílẹ̀ ẹ̀rù jọ́tàn sí rọmọdán ńlá rọmọdán ẹjọ play wọn yóò tó kọ fún wa ẹjọ láìpẹ tó. àdìsí àbí kọ̀tàdà kọ́ra kọ́ra rasulullah sallallahu alaihi wasallam ثلاث من نفوذ شهر ورمضان إلى رمضان فهذا صيام الدهر كله رمضان إلى رمضان انت ما انت انت انت انت بيان تجورو للي o يفعل بالك يو ẹjọ́ ìrànlá kí irun kí ó pọ̀ sí ní ìsìn láì lè pọ̀ dájú gbóná ẹnu Ramadan la Ramadan afa point of correction kéde Ramadan Ramadan Roma ẹ́ Ramadan kéde Ramadan kéde dáàlì lọ́wọ́ bẹ́ẹ̀ bọ́ọ̀dì ni kéwàá ṣe mà kéde Rom mímú yóò gba sukùn má fásí àlọ́gbà Roma kò lè rí tó ọmọ ọdún mélòó ni sábà ń dé máa bá ń plé kí ni lọ. ààwẹ̀ ọjọ́ àràfá àtẹ́sìbò àlọ́lọ́ ayíkọ́ fìrà sẹ́nìtà lẹ́tì kọ́bìláhù wà sẹ́nìtà lẹ́tì ìbàdàn. mẹ́rin ní ládá tó wà fún tí a bá jọ jẹ ààwẹ̀ àràfá òun ni pé Allah subhanahu wa á pa ẹ̀ṣẹ̀ ọdún kan tí ó ṣáájú tó ti ṣẹ̀. kúrò tí bá dẹ̀ ní o àpàdé àti ọdún kan tí wọ́n ń lẹ́yìn rẹ̀. ó di mo ti sàlàyé lórí àdísì yìí o tó ti yé kìí àwọn ẹ̀fẹ́ o kọ́wọ́ awó pe pé àwọn ti dá báwọn lálẹ́ yìí obìnrin dáná máa ń ṣe tìlẹ́ yóò pọ̀ ń bá ṣe tìlẹ́ dáná níta rárá gba àwẹ̀ yẹn níjọ àràfà ni o ti wà pé tí a bá jìnà sí alùpàbá rẹ̀ ìyókè irú àwọn akérè yìí irú èyí yìí máa ń pa àwọn kéékèèké àmọ́ ọ̀jìnà tí àwọn ìṣẹ́ ńláńlá wá ní ó parẹ́ kò ní bàtàkà rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ àmọ́ gbogbo ìlú tá a wà yìí kò ní bàtà tá a ṣẹ̀ nígbà tá a jáde tá a ṣẹ̀ ọ̀wọ̀ obìnrin olóbìnrin ọ̀wọ̀ ti kíní kan ọ̀kọ̀ sí ìpìlá sí ẹ gbogbo eríṣiríṣi lọ́kọ̀ sí tó yẹ kí gbogbo nǹkan yẹn wá pọ̀ bẹ́ẹ̀ nígbà tí a bá ti wá yìí nǹkan tó bá lọ jẹ́ sí pé ká gbá àwẹ̀ ni láti bẹ̀rẹ̀ ni títí di mẹ́sàn-án yìí kò ní sí àdìsí yìí mọ́ kò sí àdìsí kò àdìsí yìí mọ́ torí pé gbàgbé bá ti a ti gba gbàgbà mẹ́wàá ni pẹ̀lú tó wà ní hajj nìkan ní onígbà àwọn ti hajj lọ́wọ́ náà àwọn onígbà àwọn ní ìbáyé nìkan alhamdulilayi lọ́dún yìí sì ní kò bọ́ sí sáàtì kò bọ́ sí júmọ̀ kò bọ́ sí áhàjì ní òkè ó bọ́ sí lọ hmm. kò sí ọ̀nà tó ń yẹ ní ìyẹn jábà ní ìsí tí wọ́n fẹ́ pè wá sí kò sí àwẹ̀ kẹkẹ ń sì ó dijọ́ àbá ọba wà láyé òun lọ gbà torí délé ìfọ́ọ̀nà òsì òru ìdúkòkòrò láti fi kò gbà ṣùgbọ́n bọ̀ wá bẹ̀rẹ̀ tẹ́ nísìnyí fi àjẹrẹ ẹ̀nu because kò sí ẹ̀rí kẹsàn-án tá ẹ lè ní mú lórí pé kéèyàn gba àwẹ̀ yẹn ìyẹn jẹ́ pọ́ǹtì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó bá wà fún òun pẹ̀ràn ìyẹn sọwọ́ tí wọ́n pè bí wọ́n bá ń dúró ìwọ́pọ̀ ní bá wí o lè dúkú bọ́là ń bá wí ẹni ó rẹran là ń bá wí ẹni ó rẹran ìjó tí tọ́ bá mọ̀ pé wà á pẹ̀ràn. naam alhamdulilayi o ti parí báyìí fẹ́ ká gbọ́ tán ni nítorí nǹkan tí ṣáájú ẹ pé nígbà tó parí onítò ó alákọ̀ọ́kọ́ nìyẹn ó wá ní ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ pẹran tẹ̀lé kó ti bẹ̀rẹ̀ ìdájọ́ tẹ̀lé mẹ́ta ló lòun làkàlẹ̀ kó fẹ́ sọ. so nítorí kí n kọ́ tẹ̀lé di ẹlẹ́ẹ̀kejì yìí kẹ́lẹ̀ bá a mọ̀ yìí pé ó ti parí alákọ̀ọ́kọ́ tẹ́yẹ́yẹ́ ó ti sọ gbogbo tó fẹ́ sọ tán bẹ́ẹ̀. so that kò ní màdájú pé à ẹ̀yìn bọ́yá àfọ́ ti parí ọ̀rọ̀ tán wọ́n kẹ̀ gé mọ́ wọn lẹ́nu ni. torí lomi kò sí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú tó bẹ́ẹ̀ lomi láti mọ̀ náà so yóò sáfẹ́ sọ ẹnu náà ni ṣé bá ní ti ṣe bá sọ fún pé à ó dà wọ́n náà lọ́wọ́ kíkẹ́ kí lódìdí wọn gé máa fa lẹ́nu ṣe bí wọ́n náà ń bẹ ní kíní jọ yẹn kíní kankan ọmọ pápò sí lòun ti fa àwọn òfẹ́lẹ̀ ara òun yóò sá sí takú náà ni tó dájú pé débi tóun ti lè rí nǹkan dàrú máa yẹn lójú nìyẹn bí nǹkan ṣe clear tó yẹn so nítorí ẹ̀ nítorí irú wọn bẹ́ẹ̀ ṣé bá ní sì ṣe nítorí ẹ̀ lájẹ́ ká kọ́ tẹ̀lé ibi tí a ti mọ̀ yí pé àfa yìí ti parí gbogbo ohun tí ọbẹ̀ sọ ẹ sí gbogbo ẹ̀rí ọ̀tọ́ fẹ́ sí o. ń bá mú àwọn ẹ̀rí kan wá tó jẹ́ sí wípé tó bá yẹ tó bá rí ẹ̀rí yìí ni kò bá fi ẹ̀rí yẹn kò bá fi dàgbà kó lẹ̀ yẹn ẹ ti understand kò bá lò ẹ̀rí yẹn tó bá yẹ kó bá rí ni torí pé ẹ̀rí yẹn ọ fẹ́ jọ bí ìgbà pé ọ sọ̀pọ̀ tiẹ̀ kò rí ní wàá bá mú yẹn wá ẹ̀rọ ọ̀nà sáà bá yín sì kẹ́lẹ́ bá mi pé kò rí ló jẹ́ kí n pílẹ̀ rẹ̀ tẹ́yẹ́yẹ́ ẹ̀rí ọ̀nà sáà tí a mọ̀ pé tẹ̀yẹ̀ bá fẹ́ gbìyànjú láti sọ nǹkan kan dòdòdó ẹ̀fẹ́ sàlàyé òdòdó nǹkan fún yàn gbogbo bí tí pọ́ǹtì bá wà gbogbo bí tẹ́rì bá wà tẹ́ ẹ bá fojú ara yín rí tẹ́ ẹ bá rí báyìí ìlẹ́fẹ̀ mú wa. àfẹ́lẹ́ ìtẹ́ ẹ̀ bá rí nìkan torí pé òun lè sọ kọjá ń tọ́ ọmọ o sì lè sọ kọjá tó rí àbí òun nìkan eléyìí téèyàn bá rí nìkan òun náà lèèyàn nílè rí sọ so eléyìí tí màá padà mú wá fún yìí tó bá yẹ kó bá rí ni kò bá mú wá àmọ́ torí pé kò rí so àwọn wàá bá mú wá àwa sàlàyé ẹ̀fọ́ tó yẹ bá nídìí so àwa sàlàyé àwọn ẹ̀rí tó ní kò lálàáfíà tó ní kò sẹ́ẹ̀dì kan tó lálàáfíà yẹn torí pé nínú àyìnbọn kan tiẹ̀ òun ò rẹ́ẹ̀dì kankan tó lálàáfíà tó ní ká gbààwẹ̀ mẹ́sàn-án sẹ́rí yàtọ̀ fún hadith ilé ìtànkà tó ń kà yìí pé ànábì sọ wípé àwọn mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja lọ́la yìí tó yẹ sí pé hadith yẹn lásán kódà kí ẹ má ní hadith mi hadith yẹn ti tó nípa wípé kí ẹ máa gba àwẹ̀ mẹ́sàn-án ìbẹ̀rẹ̀ zulhijja yìí nítorí pé hadith yìí náà àwọn àfa sunna wọ́n ṣàlàyé wípé hadith yìí o ẹ̀rí ni wípa wípé a lè gba ààwẹ̀ gbogbo mẹ́sẹ̀ẹ̀sán yẹn so àwọn àgbọ́yé tèmi fẹ́ máa mú wá lórí àwọn àwọn ahadith wọ̀nyí kò ní máa jẹ́ tèmi ń dá mú wá yẹ bó ẹgbẹ́ ní ìsìn sẹ́ńpé ọ̀rọ̀ tí ẹnìkan lọ́sọ tú advice ǹjẹ́ yìí gbọ́ kọ́sọ pé nìkan sẹ́ńpé kọ́sọ pé nìkan ẹgbẹ́ àgbọ́yé tí àbí kò sí reference ẹ̀hẹ́ bí ṣe máa ń sọ̀rọ̀ ní gbẹrẹfu ni ẹ̀sẹ̀ pàmò ń sọ pọ̀rọ̀ bọ̀rọ̀ gidi máa ń sọ̀rọ̀ gbẹrẹfu ni àwọn àmáwèé sọ ti wa báyìí tó dé kò sí tíra tẹ súnà tẹ lè kàlàyé àfa súnà ẹ̀rí kan àwọn náà máa kó tàwọn àfa ni wọ́n ní kọ́lá ibùn tèmíyà kọ́lá imam ahmed wọ́n máa sàlàyé abẹ́ẹ̀kọ́ ni nítorí sọ bí ìmọ̀ ṣe rí nìyẹn gbogbo tíra tẹ bá gbé so inshallah ta'ala ẹja wa bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ nípò sí ó ti wí gbogbo tiẹ̀ tó fẹ́ wí tán a dẹ̀ ti gbọ́ àbí so gbogbo ẹ̀rí tó fẹ́ mú wa àti tó fẹ́ ní láti fi ṣàlàyé fún wa yí pé kò tọ́ láti gba àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù àkọ́kọ́ bẹ̀rẹ̀ oṣù ṣéjà yìí gbogbo ẹ̀yìn tó ní nímà àti gbogbo tó ní lágbára ló ti ná yìí alhamdulillah gbogbo gbàtàwà náà sì wà ń bẹ̀ tá a fi kú ń bẹ̀ kò ní kankan mí ti máa ń nájú tó náà yìí náà lọ gbogbo àdìsí ń sọ láyé kì í sọ jù báyìí náà lọ torí pé kò mọ nǹkan kan ní ìkàyé tayọ nǹkan tí ń sọ yẹn. àgbọ́yé títí fi ń tú àgbọ́yé àpò ara tiẹ̀ ni kò yẹ báyìí nìyẹn. àmọ́ síwájú kí yá tó lọ síbi àwọn ẹ̀rí yẹn àwọn nǹkan kan hàn nínú àwọn nǹkan tó sọ yìí táwọn káfa yìí sọ yìí ẹ̀yin sáré fa fóònù mẹ́ta yọ táwa gbọ́dọ̀ kíyèsí tá a ti gbọ́dọ̀ sọ́ra fún nínú àwọn nǹkan táfa àti alákọ̀ọ́kọ́ òun náà ni pé àìmọ̀kan ọ̀hàn nínú ọ̀rọ̀ àfáà lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni àìmọ̀kan hàn kí ló nínú àwọn nǹkan tá fi mọ wípé aláìmọ̀kan lẹni tí ń sọ̀rọ̀ yìí pé àìmọ̀kan ti ń bẹ lára rẹ̀ ó lè mẹ́rin yẹn pé àìmọ̀kan wo ni àìmọ̀kan wo ni obìnrin ló àìmọ̀kan wo ni ń bẹ lára rẹ̀ pẹ̀lú o nínú àwọn tá a fi máa ìmọ̀kan lọ ti ọwọ́ bọ àwọn màsá ìlú tó tóbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó tóbi tó ní agbára kí lọ máa tọwọ́ bọ̀ láì ní ẹ̀rí kẹta láì ní ìmọ̀ kankan àbí láì ní clear lórí ẹ̀ a máa lọ tọwọ́ bọ̀ kó sì máa dá ìdájọ́ fàyọ fúnra rẹ̀ ìṣesí àwọn aláìmọ̀kan ni. àwọn aláìmọ̀kan olóyè pé wọn kì ń kùn lá tí ó ti pé wọ́n kàn máa sọ nǹkan tó bá wù wọ́n nípa àlámọ̀rí ẹ̀sìn àwọn masala tó tóbi tó tóbi tó yẹ kí àwọn àbá àti yẹ̀nẹ̀ náà tó yẹ kí wọ́n sọ bá jẹ́ kọ́ bá ti irú ẹ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn àwọn àwọn sọ̀hábà wọ́n pe àwọn almuhajirun àtàǹsọ́ òun lé lórí pé ẹ dákun kílẹ̀ yín rí lórí masala yìí o kílẹ̀ yín rí wọ́n pe àwọn almuhajirun àtàǹsọ́ òun lé lórí tí wọ́n ní dasọ aláìmọ̀kọ́ dasọ ọ̀bọ̀ yóò ní kíni kò sẹ́ẹ̀bì kankan náà gbogbo ẹ̀rí tó wá fún dọ̀ ìfún mi sẹ́yìn pé aláìmọ̀kan ni wọ́n sọ wà aláìmọ̀kan ẹ̀rí mélòó ni wọ́n rí láyìí ṣèwádìí níbo ló ti bá wa di ẹni tó fi ní gbogbo tó fi ní gbogbo kí ẹni gbogbo ẹ̀rí tó wá fún dọ̀ ìfún mi aláìmọ̀kan ni wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí aláìmọ̀kan yóò sọ̀rọ̀ yóò takoma yóò sọ̀rọ̀ lẹ́sí ọ̀rọ̀ yẹn ẹ̀ sì máa gbóòrò pé ah, àìmọ̀kan bẹ́ẹ̀ ni ìjà ní ọ̀rọ̀ ti ń sọ ṣé báyìí so irú wọn dẹ̀ ní hadith wa nabi ń bá wí àti máa mú hadith yẹn náà wá bẹ̀tà tún fi pè wá sákèsì. anabi sọlá sọ pé yá ti àlẹ́ nẹ́ẹ̀sì zamanu àsìkò kan bọ̀ wá báwọn èèyàn tó yẹ pé yukhawwalu fiha al-amin ẹni tó jẹ́ olùfọkàntán àwọn èèyàn sì máa ní ìbẹ̀rù lórí ẹ̀ fún ọ̀ní máa ń pàlà máa rílé lọ́wọ́ àsìkò kan bọ̀ bẹ́ẹ̀. wàyí támanu fiha al-kha'in ẹni tó jẹ́ oníjàmbéèyàn làwọn èèyàn máa gbára máa lè wàyàtàkàlámù ròhébìbọ̀ anábì ní àwọn aláìmọ̀kẹ́ èèyàn àwọn ọkùnrin àwọn èèyàn jákujàku tí wọn jámọ̀ nǹkankan nínú àlámọ́rí ẹ̀sìn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn bí ọkùnrin tí ò lè pe rọmọbọ́ọ̀lù yìí rọmọdán irú àwọn bẹ́ẹ̀ kódà nínú kẹ́sẹ̀tì yìí àti gbogbo gbàtí máa gbogbo gbàlá ń ké fún kò ní gbọ́ aláwọ̀ kọ́dọ̀rù aláwọ̀ kọ́dọ̀rù kéńjẹ́ kọ́dọ̀rù Allahu kọ́dàrù ẹ̀mẹ́jì lọ́sọ̀ ló tẹ́lẹ̀ tí wà lọ́yìn Allahu kọ́dàrù bí wọ́n máa ń sọ láàrin jẹ́ta àmọ́ ń ké mu títí títí àmọ́ àwọn ti lọ bí àṣà Mùsá ó ti dàgbà sáhán àmọ́ pàdàgbà tó jẹ́ àwọn ti dàgbà àwọn ti bàjẹ́ ẹ̀jẹ̀ náà àwọn ti bàjẹ́ àwọn ti lọ kọ́dọ̀rù kọ́dàrù Allahu kọ́dàrù ó ní Allahu kọ́dọ̀rù kéèyàn yọ dáàlì kó sì fi bọ́ọ̀dù pààrọ̀ ẹ̀ ibi tí ẹ máa wo ibi tí wà láàárẹ̀ rẹ̀ o ibi tó bá ti rí dáàlì yóò gbé bọ́ọ̀dù síbẹ̀ ibi tó bá ti ibi tí bọ́ọ̀dù bá wà yóò gbé dáàlì síbẹ̀ níbi Ramadan tí bọ́ọ̀dù wà ńbẹ̀ ó gbé dáàlì síbẹ̀ ó ní Ramadan àbí bọ́ọ̀dù náà wà gbé síbẹ̀ ibi kọ́dàrù tí dáàlì wà ńbẹ̀ ó gbé dọ́ọ̀dù síbẹ̀ ó ní kọ́dọ̀rù ọ̀sán kọ̀sáré ní kankan pè náà ni. naam ọ̀yàtàkà lamu ruwe bi bọ̀ àwọn sọ́ọ̀bù àwọn bí arábìnrin pé tààrà ń pè ní àrùwé ibi bọ̀ arábìnrin àrọ́jùlù sáfìhù òun náà ni ọkùnrin kan lásán lásán tí ò jámọ̀ kankan nínú àlámọ̀rí ẹ̀sìn tí ò jámọ̀ kankan nínú mà yàtàkà lamu fi amúrin náà mu tí ọmọ wa sọ̀rọ̀ nípa àwọn àlámọ̀rí tó tóbi tó tóbi bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijjah yìí àwọn ọ̀rọ̀ tó tó ẹ́ àwọn afá ọ̀tẹ́ máa lórí ẹ̀ tó máa yanjú ẹ̀ òun ó sì bọ́ síbẹ̀ yóò sì yàgbẹ́ sí yóò ní kí ni kọ̀sẹ́ẹ̀lì gẹ́gẹ́ fún kò sí yóò sì àwọn yòókù ẹ̀rọ yẹn irú eléyìí báyìí ni wọ́n gbọ́ tó ní àwùsáàsì ah, yanjú ẹ̀ àwùsáàsì ti fọwọ́ gẹ́ <laughs> eléyìí lẹ́nu mú lọ kọ́ wábi tó lálàáfíà tó ti máa gbọ́ tó ti máa gbọ́ lẹ́kṣọ̀ lọ. Fatima mọ̀ sí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ yín báyìí ó sì tàti ọ̀tà ti sọ pákó <laughs> ọkọ̀ rí lájí kàbù Fatima tó ti gbọ́n tó lálàáfíà ń bẹ ọlọ́gbọ́ ilé kàtàkàtà yìí ọlọ́run sànú rẹ̀ dé ọlọ́gbọ́ Ramadan kọ́dọ̀rù àdìsí mi tó tún sàlàyé lórí irú nǹkan báyìí sọ ọlọ́run ọba àlejò yóò ní kó mọ lẹ́hàn o kó láàrin àwọn èèyàn bá ní wàláàkì yakubidu al-ilma bi qadri al-ulama nígbà tọ́nà ọba àlejò yóò bá kó mọ lẹ́ láàrin àwọn èèyàn ìtọ́nà ọba ó ṣe ni pé àwọn tọ́nà ọba fi ta kókó mọ̀ àwọn àfa lọ́nà ọba àlejò yóò mọ̀ pa tọ́nà ọba àlejò yóò bá ti ń pa àwọn àfa báyìí ọlọ́run ti ń kó mọ̀ kó lẹ́nu àdáwò ń báyé nìyẹn ká hátà ìlànà mi kì í àlìmọ̀ títí fátọ́mọ̀ ọba àlẹ́ kílò òfin ní sẹ́ olùmọ̀kàkù lórí ilẹ̀ mọ́ yọ pàgùn ọ̀tọ́ yẹn ìtàkọ́dà nàṣùrù usan juhala àwọn eléré aláìmọ̀kà báyìí làwọn yóò mú ní eléré tó ọmọdé ní alámdàlá náà mọ́dún wọn àtàyìn nù tó ọmọdé fáwọn yà irú àwọn jàbátá yìí náà ni. fasu ìlú wọn máa gbé alámọ̀rí ẹ̀sìn wọn máa gbé lọ bá wọn fa afta obi lórí ẹ̀yìn wọn sì máa ṣe fatuwa láì nímà irú fatuwa burúkú yìí tó ní bẹ́ẹ̀ bá gbà rẹ̀ ń bẹ́ẹ̀ ó ní oníbẹ̀yà bá gbàwẹ̀ olókàrán kò yíra níbi olóyìnká ìṣera rẹ̀ lókò ní pẹ̀lú àwẹ̀ tó gbà ẹ̀wò fatuwa oró ẹ̀wò fatuwa oró ta lọ sọ báwọn rí ẹni tó mú tíra jáde ẹni tó sọ yí pé náà bá gbàwẹ̀ ń dọ̀hún ó sì àwọn ara ẹ̀ lókò ṣẹ́ra níbi bó ṣe wà yí níbi dídí àtúnni báwọn obìnrin bá ti gbàwẹ̀ mẹ́sàn-án Dhul Hijjah yẹn o ọba tó ti wúgbó tí ọ̀gbọ́n ó tún di kèfèrí báyìí o tẹ́tìrí ya burú tí ó ma pamalema níbi kí ẹ máa sọ̀rọ̀ níbi pẹ̀lú àìmọ̀kan kí ẹ máa sọ̀rọ̀ tó jáde kó inú ẹ̀kọ́ pàṣẹ ìlú fa after the very end fa àbọ́lù wa àbọ́lù wọ́n sọnù wọ́n tún máa sọ àwọn èèyàn nù alákọ̀ọ́kọ́ ni àyìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì tó hàn ní ọ̀rọ̀ yìí àtẹ̀járùú àtẹ̀járùú nàtíjú an adami khashiyati llahi alladhi huwa shi'aru wa amaratu alladhina la ya'lamun pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì kí ẹ máa láyà kọ́kà máa tọ́ bọ̀ àlámọ̀rí ẹ̀sìn ẹ rí pé gbogbo tó ń sọ yìí nìsín ẹ rí pé òun fún rẹ̀ ní ń dàgbọ́ yá ara rẹ̀ mú wa òun ń da tún ní ń dàgbọ́ yé fún rẹ̀ àyà ta ni wọ́n máa pé tó ń da tọ́wọ́ bọ̀ àlámọ̀rí ẹ̀sìn tajarruhu ni èyí láyà sẹ́rí dẹ̀ ni ó máa ń jẹ jáde látara àìnípayọ̀ ọlọ́run èèyàn tí ti bẹ̀rù ọlọ́run yóò máa tọ́ ọlọ́run bó ṣe wù àbẹ́ẹ̀kọ́ ni àìníbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá ní máa jẹ́ kéèyàn tọ́ ọ́bẹ̀ sí ọlọ́ọ̀bá kọ́ máa wí tí ọ̀ẹ́kọ́ wí mẹ́ ṣe wá rí àìníbẹ̀rù ọlọ́run yìí òun ní àmì ìdánimọ̀ tá a máa fi ma àwọn àwọn tí ò ní mà kí ni dẹ̀yìn lórí ẹ̀ ọlọ́ọ̀bá àlejòlá sọ nínú sórọ́tù fáwọ́tìn àyà twenty eight nínú sórọ́tù fáwọ́tìn ọlọ́run ní innama yakhsha min ibadihi al

àwọn tí ó máa páyà ọlọ́run àwọn ta ló pé o àwọn olùmọ̀ ó túmọ̀ sí pé àwọn tí àwọn tó bá jẹ́ láì màkà wọn ní màá síkìrì wọn ní máa páyà ọlọ́run ba àìpáyà ọlọ́run ba wọn ni ó jẹ́ ká máa sọ tí wọn tí wọn ní tí wọn tó nínú ẹ̀sìn ni ó jẹ́ ká máa tọ́ ọbẹ̀ sí ọlọ́ba ká sì máa dàrú ẹgbẹ́ bá ọkùnrin jàbá tá a ṣe ń ṣe àìnímọ̀ ni ni ò jẹ́ kó nípayà ọlọ́run ba ni ò jẹ́ kó fojú tí àwọn olùmọ̀ ṣé bá yín sí ká máa fi ń wọ ọ̀rọ̀ ní òjò kókó yíyà wọ ọ̀rọ̀ yìí kan sọ̀rọ̀ pẹ̀lú àyèmàkà ó jẹ́ ń kọ̀ ní ẹ̀mú kan tó rìn lẹ́nu Islam. because a mẹ́rin wá lórí ìkẹ́ yìí bá a mú ẹ̀rí tó lálàáfíà wá kódà máa ka gbogbo ìsinádù ẹ̀rí yẹn fún yín eléyìí tó ní kọ́sẹ́ẹ̀kì kan tó lálàáfíà yẹn ń ka gbogbo ìsinádù àdìsí yẹn fún yín tẹ́sí rí báyìí àti tí àwọn olùmọ̀ nípa tìtún tẹ̀dọ́ àdìsọ lọ́làfíà àti ilé tí ò lọ́làfíà yìí tó ń sọ nípa ìsinádù àdìsí yẹn màá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín kò yẹ báyìí nísìn eléyìí ti sọ yìí pé kò sẹ́ni kankan yìí tí ka jòkó tí ka ń kọ̀ndẹ́mu tí ka ń kọ̀ndẹ́mu tó rin lẹ́nu ẹ̀sìn yìí tó bá nípa yọ lọ́wọ́ ba ẹ̀dá kò sí yọ ṣé kò tó bọ̀ ta ọ̀ ní kọ́kọ́ lọ kátìrà rẹ pé ọ̀rọ̀ yìí kì í tiẹ̀ ní ẹjọ́ nàṣán kí ni mo fẹ́ sọ nípa rẹ̀ kí làwọn olùmọ̀ tí mo mọ̀ yìí pé ojú wọn dè nípa ìmọ̀ yìí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ hadith wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó ń ha kí ni nǹkan sọ ẹ̀fẹ́ yẹn ọkọ̀ wò ná àbí àbí àyíbáwo ni kó tó lọ pìrìsẹ́ǹtì fáwọn èèyàn bàbá nígbà tí òfin ńlá látakò ó ti wá bàjẹ́ ìbàjẹ́ ti wá ìbàjẹ́ ti wá wọlé si à ó ti wá ní báyìí <laughs> ó ti ní báyìí. bí ẹ o àjọ tàgbákò ara wa ni o ìjọ máa ń wí náà ara wa náà ó ti fún ẹ báyẹn. <laughs> kọ́lọ̀ onupe ni pé nǹkan tí máa ń fa àìní pẹ̀lú ọlọ́run ọba ni ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tó wà nínú nǹkan tó hàn ní ọkùnrin yìí nínú àwọn ọ̀rọ̀ tó sọ yìí ká tó máa bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn nǹkan yìí àtàálùmù kéèyàn máa pèrè ní àdìsẹ́ bí àfà ìrìntẹ́ yóò tó nínú mọ̀kọ́ mọ̀ kó ní ẹ̀yẹ́ tó yín tán wí nìyẹn o tẹ́gbẹ́ mọ́ sọ́ngbà tí mọ́ kàmá sígbà tí pé tó ìrìntẹ́ ń sọ ni pé pé kí ẹ̀yàn máa gbà wẹ́jọ́ tọ́sí àti mọ́ndé tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí ẹ̀yàn máa gbà tó nǹkan tán wí nìyẹn tí a máa pé ń dàdájọ́ ẹ̀yàn fàyọ ń nípa pé mùsítẹ́hìdù ni tóun náà lè dá ṣókùn fàyọ nínú hadith torí tẹ́ bá ń kọ́ usulul fiqh wọ́n ń pe kinní kan ní almustafidu ẹni tó lè yọ ìdájọ́ nínú dẹ̀lí onípe ní alimọ̀tẹ́hìdù so that anything ẹni tó yẹ pé ó lè fa ìdájọ́ rẹ nínú ẹni tó náà ń dájọ́ fàyọ báyìí ní àrí so ìtẹ́ pé ní àtàlùmù nìyẹn kí ẹ máa díje bí àfà ṣé nínú àwọn màzọ́ hírù ẹ̀ nínú àwọn tí ó fi hàn wá yìí ó ní tàlùmù lára òun náà ní kí ni o ó ń ṣe ìsìnbáṣọ àwọn ó ń fa ìdájọ́ rẹ nínú hadith lápò ara rẹ̀ bidúni kìmáàdì minhu aláàkọ́wálì lọ́yẹ̀mọ́ alẹ́bínà hum wọ́rọ̀sátún alàmbíyà láì gbára lé láì ní ìgbára lé ntí àwọn àfa fẹ́ẹ́pẹ́lọ́ ọba àlekẹ́ àfi takókó ẹ̀sìn yìí fẹ́ẹ́pẹ́wọ̀n gẹ̀ẹ́rẹ́ wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́ ọba ní tí wọ́n sọ kò ní ìgbára lé rárá òun kàn sọ tiẹ̀ lásán ni tẹ̀ǹpá ti sọ yí pé ibi tọ́lọ́ ọba àlekẹ́ ká tọ́lọ́wọ́ bá ní kẹlá bá fẹ́ tí ayé ọba ní wúlò mọ́ kí lọ́wọ́ bá ní kí ló mú kó láyé àwọn olùmọ̀ àdáwò báyé nìyẹn tọ́lọ́wọ́ bá ní kí wọ́n fẹ́ kó ìmọ̀ tọ́lọ́wọ́ bá ní kí wọ́n fẹ́ kó ẹ̀sìn kó lórí ilẹ̀ àwọn olùmọ̀ bá ní kí lọ́mọ pa àwọn àfa kí ẹ lè bá àmọ́bí tọ́lọ́wọ́ bá ní kí lápá àwọn tá ń pẹ̀lẹ́ àfa yìí àwọn àfa tí wọ́n tí wọ́n kéwú tí wọ́n ń lò ní o tá ń sọ kọ́lọ́wọ́ bá sọ ànẹ́bí sọ nínú àríjẹ́ àwọn tí ń ṣe kéde àwọn jálàbí tí wọ́n kàn ń dikùn dikùn yìí o àwọn yìí wọ́n pè wọ́n lá ẹ́ tó àwọn tí wọ́n dúró délé là ń sọ o torí tá a bá ń sọ àfa láwùjọ àfi ká máa yàn torí ọ̀tọ̀ ni táwọn ọmọ ìgbàlérò ọ̀tọ̀ ni tẹ́lẹ̀ mi ọmọ gbọ́ yé kìí sàwọn tí ń yẹ sẹ́wọ̀ là ń wí o kìí sàwọn tí ń dikùndí tí ń bá obìnrin olómi sùn tẹ́yìn ìyóò nǹkan o tí ń sín gbẹ́rẹ́ sóbìnrin ní ààyè bímọ obìnrin kí ẹ máa sín gbẹ́rẹ́ sí obìnrin láàyè tóbìnrin tí ń bímọ fún olóṣìn inú àgbákò wọlé lẹ́yìn kí ẹ máa sín gbẹ́rẹ́ fún obìnrin ní ibi tí obìnrin ti ń fún ọmọ lóúnjẹ ọyàn ní jẹ́lẹ̀ tó lẹ́nu rò pé kí ẹlòmíì rò pé so kí ẹ máa ti ń gbẹ́rẹ́ fún obìnrin bẹ́ẹ̀ kí ẹ ṣe rú àwọn afáàní láwí àwọn oníwọ̀n ń sàfà alùfáà làwọn yẹn àwọn tó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ nípa kí Ọlọ́run bá sọ sílẹ̀ ànábì sọ wọ́n jẹ́ ń pè àwọn yẹn sí pé Ọlọ́run bá wí báyìí ànábì wí báyìí máa tẹ̀lé tó yẹ bá ní sè so ọ̀nà nínú àwọn táàbí wa mà ní pé àwọn àfáà yìí ẹni yóò ṣe kí ni kò tí ẹ̀kún ńlá láti máa gbọ́rọ̀ wọn kò tí ẹkùn ńlá gbogbo tó kà fún wa nísìnyí ẹ̀rí pé látàkọ ara ẹ̀ ni àgbọ́yé ara ẹ̀ ní mú wa kò tọ́ka sí kò sí reference gbogbo tó sọ yìí nísìnyí inú tíráwé láti kà ń sìn sẹ́ńpẹ́ ẹ̀rí gbọ́. so mo wá ní wàhálà ṣáàlù jahla eléyìí ìṣesí àwọn aláìmọ̀kánu alẹ́sìn yẹn da ìwé náà máa lé sa ìdáhù àwọn tí ń pàpè mara tí ò sí lọ́dọ̀ wọn nù àwọn tí ń gbéra wọn tí kò tí wọn tó àwọn ìṣesí wọn lẹ́rí yẹn náà jẹ́mọ́ra ten thirty la sàlẹ̀ òun fún wa this is ten twenty. inshallah adẹ̀dùn ń kẹ́ ten thirty. nítorí pé kódà ká fúnra wa di eleven o'clock lónìí àbẹ́ eleven thirty níta dálẹ̀ yìí àsìkò yìí ò lè yanjú ẹ̀ á sì sùn ẹ ti ọ̀dà sáà. àmọ́ eléyìí tá a ti sọ yìí náà kódà tá a bá tiẹ̀ sí tẹ̀ rí lẹ̀ wàlọ́hì ó tó fẹ́ tó bá fẹ́ mọ̀nà ó tó fẹ́ tó bá mọ̀nà. àmẹ́lòmíì nǹkan ètètè yé nítorí ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba a wà tẹ́ a wà tẹ́ ẹ̀rí lẹ̀ lórí mọ́sálà yìí a wà tẹ́ ẹ̀rí lẹ̀ kódà a tún alẹ́ rí gan tóun gan ò tún rí tó jẹ́ sí wípé ó tún yẹ kí ó tún hara ó tún rí ma tó ẹ̀kọ́ rí ni a tún bá mú wa a tún ṣe ìrànlọ́wọ́ fún à ọ̀rẹ́ rí ni nínú sahih muslim hadith wa aisha ni lè ba má dáwùtì lálàáfíà hadith yẹn kò má lálàáfíà hadith yẹn sọ àbọ̀ a wá sí àwọn àlàyé ìfọ́sí tẹ́wájú gbogbo àlàyé táwọn bá ṣe ẹ̀ ń pàtí sọ àwọn onídàáṣe lọ́dọ̀ ara wa torí àwọn èyí ṣe onígbímọ̀nkáyé èèyàn àdẹ̀ kí n sẹni tí ò mọ̀ wọn ara rẹ̀ kí sun orí kẹ̀kẹ́ àwọn òsì ní sọ tí àwọn ọ̀bá ẹtí ọ̀nà tán gbogbo ń dábàá wí á máa kà fún wa ní tí àwọn àfà tó jẹ́ sí pé wọ́n dúró déédéé tó wọ́n dẹ̀ kọ́lẹ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí inshallah máa kẹ́ka tí ra mẹ́rin péré mo fi ọlọ́wọ́ bá tọ́já mi búra wàláhì lórí masala yìí lórí masala yìí mo lè ka tí ra one hundred wàláhì tàláì mo lè ka tí ra one hundred lórí masala yìí ẹ̀ tí ọ̀nà sáà bẹ́ẹ̀ tá a bá ti ka márùn-ún òtítọ́ kódà bẹ́ẹ̀ bá ti kẹ́ ọkàn títọ́ àbí inshallah máa kàkà márùn-ún tí àwọn ọ̀nà sáà bá yìí so kódà wàláhì mo lè kàjú tí ra one hundred lọ lórí masala yìí káyọ̀ bá mọ̀ pé nítorí pé masala tó yẹ pé ìtí jù húrù sọ nìyẹn ẹjẹ́ ọ̀nà kan so kọ́lọ̀ ọba kó sànú wa wọ́n dẹ̀ ní ẹ̀rí tó lálàáfíà tó bá tó gbára lé so inshallah ta'ala àsìkò wa ti lọ gan àmìlẹ̀ yìí tá a rí yanjú yìí alhamdulillah pé pẹ̀lú gọ́lọ́wọ́n ba gbogbo tó gbára lé àárí ìgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ àbí ẹ̀kọ́ ni gbogbo tó fẹ́ sọ náà ló ti sọ yìí ọ wá ku àwọn ẹ̀rí táwọn ọba tó bá mú wá tí ò tó tí mà tí ò tún débẹ̀ táwọn ọ̀ràn lọ́wọ́ tá mú wá àtàwọn ilé táwọn fi kó ẹgbà bò ṣé báyìí ti tó abẹ́ lọ́wọ́ bá lékè ọlọ́run ọba abẹ́ọ́ dákun mọ́sá fi òdodo hàn lódodo wàá rọ̀ wá lọ́rọ̀ ká lè máa torí kìí ṣe gbogbo ẹni tó máa òdodo ń òun wa ní àhà àwa náà òdodo ẹ̀ ń sọ kódà wọ́n wa náà ká máa ṣe ibi a lọ́n kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa náà ni ọlọ́run ti torí pé ọlọ́run bá lè kọ́ pé la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ní àlá nkankan bọ ẹ̀mí kankan lọ́rùn àfi tó rọrùn tó lè ṣe ọlọ́run ti ṣe rọrùn fún wa náà ìwọ ni ó fi rọra rẹ lọ́rùn wọn náà má yẹlé fúnra rẹ wọn náà má mẹ́sìn lé fúnra rẹ kìí ṣe gbogbo ẹni tó mọ òdodo ìní máa ń ròdòdò tẹ̀lé àbí torítorí ànábì nítorí àbújá sí pé inú ẹ̀kọ́ àdúrà ṣíṣe òun náà ní ká máa bẹ̀rẹ̀ pé Allahumma àrínà haqqa haqqan warzuqna ittiba'a ọlọ́wọ́ bá fi òdodo hàn wá lódodo wọ́ọ̀rọ̀ wá lọ́rọ̀ ká lè máa tẹ̀lé wa àrínà al-batila batilan ọlọ́wọ́ bá fi irọ́ hàn wá nírọ́ fi aburú hàn wá láburú tìbàjẹ́ hàn wá lẹ́bàjẹ́ warzuqna ijtinaba ọlọ́wọ́ bá wá rọ̀ wá lọ́rọ̀ ká jìnà sí wàlá àtẹ̀jẹ́ àìlùmọ̀ tẹ́bìtàn àìlẹ́yìnà ọlọ́run mọ́ wa jẹ́ kọ́ dàrú mọ́ wa lójú papọ̀ má jẹ́ kí irọ́ papọ̀ mọ́ òdodo fún wa má jẹ́ kí irọ́ dàrú mọ́ òdodo mọ́ lójú fọ́nà bíi kámọ́ lọ sọnù ọlọ́run jẹ́ méjèèjì jọ hàn sí ní ní eléyìí a fi mọ ntọ́tọ́ yàtọ̀ fún lè fi tẹ̀lé ntọ́tọ́ lè fi sí nǹkan ilaha ma tasma'un سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك